salawatullahi wa salamu alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira amma ba'd ikhwatal iman فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tó ṣe wá ní mùsùlùmí tó já sí pé a fẹ́ máa mọ àlékún nípa ẹ̀sìn wa kó fi já sí wípé a lè fi ẹ̀sìn wa ti ànábì Muhammad sallallahu alaihi wasallam inú ilé wa yóò lè dàbí inú ilé ànábì tàbí kó súnmọ́ inú ilé ti òjíṣẹ́ ńlá fọlọ́balẹ̀ kí ànábì náà ní àkọ́kọ́ mo kọ́ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gánáísà ètò yìí a rí pé tí a bá wò nínú àwọn nǹkan tó yẹ kí àwọn islamic cooperatives tó yẹ kí wọ́n máa ṣe òun ni tí alatif òkè ìbàdàn yìí tí wọ́n ṣe yàtọ̀ sí bá ń ṣe wáàsí nínú ramadan àbá ń ṣe wáàsí bóyá tí iléyà bá ń bọ̀ àwọn ọjọ́ láàrí báyìí ó yẹ ká tún máa tara wa jí lórí àwọn nǹkan tí ọmọ jẹ́ ká dáa sí lẹ́sìn torí pé lónìí ayé lásán làwọn èèyàn mójútó táyé bá wá ń dáa tọ́já sí wípé ajọ́ ń jókòó papọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ à ń gbìyànjú àti máa yára wa lówó à ń gbìyànjú àti máa gba èlé ká má bàa kó sínú páńpẹ́ ọlọ́run torí gbogbo ẹni tí bá ń gba èlé <clears throat> àbọ̀ ń yáwó èlé àbọ̀ ń jẹ èlé irú àwọn èèyàn bẹ́ẹ̀ fáadà ní obì harbin min Allah kán bí a múra ogun lẹ̀ ọlọ́run ọba àwọn jagun sẹ́nìkan sì lè bọ́ lọ́n jagun kó wín ni ṣùgbọ́n àwa rò pé àfẹ́ kọ́ lọ́run ọba ọba wa jagun a sì fẹ́ kọ́lọ̀ wọn pa àlùbáríkà rẹ̀ yẹ mọ́hákù lọ òrìbá wàyúrì bíi sọ̀dàkọ́t gbogbo tó bá ti jọmọ́ pé à ń jẹ èlé ọlọ́run ló wọn pa àlùbáríkà orí ẹ̀ rẹ̀ bá a ṣe wá ń gbìyànjú pé kí sẹ̀mí ayé wa dáa ká mọ̀ sínú àwọn tí ọmọ jẹ owó èlé tí ọmọ yáwó èlé bẹ́ẹ̀ náà la tún gbọ́dọ̀ gbìyànjú bóòlù ọ̀run wa ní òṣèré kíni o ní òṣè dáa ara tí ó jẹ́ ọ̀dá ni ká tún máa gbọ́ àwọn abala mi yìí nínú ẹ̀sìn Islam eléyìí tí à ń ṣe kọ́lọ̀ kó máa ṣàlékún ẹ̀sìn wa lónìí abala tó ní í ṣe pẹ̀lú al-usratu al-muslima bó o la ṣe fẹ́ ní ẹbí eléyìí tí ó jẹ́ bí mùsùlùmí bó o nínú ilé wa ni ó ṣe jẹ́ ilé mùsùlùmí tínú ilé wa ó máa dùn táwa gan ó máa dunnú pé ilé mi yìí ṣe ilé ẹlẹ́sìn islam ni tí ọkọ tọkàn rẹ̀ ó balẹ̀ tẹ́lẹ̀ pé tó bá travel wàláì kò ní jáyà ìyàwó mi mo jẹ́rìí ẹ̀ kò lè lọ́ọ́ ṣe sìnà níjọ́ tó bá já sí pé àáfàá náà bá pẹ́ tá a pe nọ́mbà rẹ̀ tí ò lọ tíyàwó ò ní sọ pé ọ́ wàlẹ́ àáfàá yìí ó tún ti lọ́ọ́ sí dáadáa rẹ̀ tí máa ṣe tọrọ kan kálukú ò ṣe kí ni o kò balẹ̀ síra wọn <clears throat> níjọ́ tíyàwó tí ò ní dẹni tí ọ̀dọ̀gán lọ máa ṣaṣẹ́wó lóòtẹ́ẹ̀lì nítorí pọ́kọ wà responsible àwọn ọmọ ló sì ti kúnlẹ̀ ìtọ́jẹ́ ìyàwó ní ọ̀sán school fees àwọn ọmọ òun ní ó ra yúnífọ́ọ̀mù òun ní ó ra school bag òun ní ó ra bàtà ó wá rò pé ibi tọ́rọ̀ dé òun gbọ́dọ̀ máa fàṣẹwó kan níjọ́ tó já sí pé nù ilé tí wọ́n nídi wípé àlà ń kírun à ń gbáwẹ̀ ìyàwó sì ń lọ ṣàṣẹwó lòtẹ́ẹ̀lì níjọ́ tí ò ní já sí wípé àwa nìkan là ń gbáwẹ̀ Ramadan ìyàwó wọ ọ̀bá wa gbà níjọ́ tí ò ní sí wípé ọkọ wà nínú mọ́sálásí ó ń ṣe ìtìkáàfù ìyàwó ti gorí òkè lọ àbó ti gbà sọ òru lọ gbogbo eléyìí ó nídìí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó fi já sí wípé a gbọ́dọ̀ mọ àwọn nǹkan kan tó pàtàkì nínú ẹbí mùsùlùmí tí ó jẹ́ kí ilé wa ó dilé gidi tínú ọwọ́ ọmọ wa dùn sẹ̀kìn táwọn èèyàn ọmọ wa kọ̀ sí wa síwájú ká tó bọ́ sínú ìdánilẹ́kọ̀ọ́ yìí lábúdà mimbadi nọkọt alimohima a kọ fúnra wa láwọn preambles àwọn kókó kan tó pàtàkì tọ́já sí wípé tá a bá ti gbọ́ yé bá bọ́ sínú wáàsí yóò jẹ́ kó púpọ̀ kókó alákọ̀ọ́kọ́ òun ni wípé gbogbo àwa tá a jókòó bì àti gbogbo àwọn ọmọ ìyá wa tán tó ń gbọ́ wa pẹ̀lú ẹ̀rọ tá à ń lò yìí àtàwọn tí wọ́n tún padà máa gbọ́dà nílẹ́kọ̀ọ́ yìí kí kálukú wa ó kọ́ ní ìpinnu pé a fẹ́ kí usra wa kó jẹ́ kúdúwà tó ń hasana lìjẹ̀mí ìlúùsà pinnu sẹ́rí determination ni mo fẹ́ kí family setup mi o kọjá role model kọjá wò kọ́sẹ̀ fún gbogbo ẹbí yòókù táwọn àmọ́ ní ah, aláyọ̀ ọlọ́run ṣàánú mi o gbogbo àwọn ọmọ mi lóbìn èèyàn bíi àáfàá làgbájá ni ó jẹ́ wọ́n fẹ́ o gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin èèyàn bíi ẹlẹ́à lágbájá bíi wúmù lágbájá ni ó jẹ́ fẹ́ o ìwọ ọlọ́run fámílì àwọn ọmọ mi jẹ́ ọ̀dà bíi fámílì àáfàá báyìí sáyẹn pé èèyàn á máa jowó àwọn fámílì kan tọ́já sí pé wọn ò tiẹ̀ bí ọmọ ìyá wa kan wọn ò bá wọn parí ìjà rí láyé pé wọn ń jókòó kéèyàn bá yẹn parí ìjà kò ní fámìlì wọn rí káwọn ìyá mọ̀rọ̀ rò ah, wọ́n sì táyé kàn wọ́n wọn rẹ́jẹ́rẹ́jẹ́ bí ọmọ ìyá àáfà ń jà ṣùgbọ́n àwọn àánú yàrá kódà táwọn ọmọ bá yàrá wọn ò ní jàǹgbà kálukú ọkọ lọ pinnu pé mo fẹ́ kí sọ̀rọ̀ mi mo fẹ́ kọjá pé ẹbí tèmi o ètò pé mo gbéyàwó mo lọ ilé ọkọ mi kọjá àwòkọ́ṣe fún kíni o gbogbo ẹbí tó kù ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì <clears throat> òun ni kí àtọkọ àtìyàwó wa ká lọ nípinnu ẹ̀mí pé afẹ́kẹ́ bíi wọ́n dàbí ẹbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ó ń bẹ fáwọn tá a jẹ́ mùsùlùmí ọ ń bẹ fún wa lára òjíṣẹ́ ọlọ́run àwòkọ́ṣe dáadáa àwòkọ́ṣe fi kulli shay níbi gbogbo nǹkan afẹ́ sòwò àwòkọ́ṣe lànà bí àsálà jẹ́ fún wa afẹ́ níyàwó àwòkọ́ṣe afẹ́ tẹ́tẹ́rí bí àfọmọ àwòkọ́ṣe afẹ́ jẹun àwòkọ́ṣe afẹ́ sùn gbogbo sẹ́mi ayé wa tẹ́ ẹ dórí ẹbí wa tẹ́ ẹ bá wá lọ wò ó kò sí ẹbí náà láyé tó wà as peaceful gẹ́gẹ́ bí ẹbí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam despite pànàbí fẹ́ yàwó tó tó kọjá gbogbo ayé ọlọ́run yọ̀ǹda fànàbí pé ó lè fẹ́ kọjá yàwó mẹ́rin kọ́ọ́lì sọ̀tà ńlá kà mí ń dú nílì mùmíní ìwà ànàbí nìkan la ṣe fún ọ̀rọ̀ ànàbí ká fẹ́ sọ lónìí tó ráwọn ọ̀tẹ́ ẹ̀sìn ara ń tán máa ń lò ní wípé ànàbí yín onífẹ́ obìn wàláì àwọn tọ́já sí pé wọn wà bias nínú àwọn non-muslim researchers wọ́n fi wípé ànàbí èsẹ̀ ni tó nífẹ̀ẹ́ obìn torí pé gbogbo ìyàwó tó fẹ́ lẹ́yìn fifty years ni láàárín ìgbà tó fi wà ní twenty five sí fifty ìyá wa Khadija nìkan ló fẹ́ ìgbà tí ìyá wa Khadija kú ló tó fẹ́ gbogbo ìyàwó mẹ́wàá yòókù tó fẹ́ gbogbo ìyàwó tó sì fẹ́ divorce widow àwọn obìnrin tọkọ wọn ti kú àwọn obìnrin tọkọ wọn di kèfèrí kán mọ̀ bá a lọ dìdàkudà lẹ́yìn ìyá wa Aisha nìkan tọjọ́ lọ́mọge ẹ bá nífẹ̀ẹ́ obe sọlọ́mọge kí ọmọ kó jọ kódà ó mọ̀ sálámà níjọ́ tó fànà bíi àwọn àfáà ní kò sí nǹkan oṣù máa ṣé ń bá nífẹ̀ẹ́ obìnrin obìnrin tí ò ṣe kó ní ọmọ kó jọ ẹbí ṣe wá pé ìyàwó tó gbogbo wa lọ ẹbí rẹ̀ lọ́wọ́ àpínsù jù á nípinnu ẹ̀mí kejì ẹbí wa o afẹ́kọ́ dàbí ẹbí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìpinnu gbogbo wa wípé èmi o àdọ́yì ìlú sọ̀rọ̀ nínú ilé wa tá a láàfẹ́ kọ́ máa tòrò tá a fẹ́ kọ́ dàrú o ẹbí ò ní tọwọ́ mi bàjẹ́ ìgbà míì tọkọ bá ń rò pé ìbá bàjẹ́ tó bá lè bàjẹ́ ó bàjẹ́ ó jèrè ìyàwó sì rò pé ẹ má jẹ̀bi ó bàjẹ́ ẹbí yẹn ò ní tó tọkọ bá ń rò pé ẹbí ó gbọ́dọ̀ bàjẹ́ umu ẹgbọn tí mò ń sọ yé tó bá tiẹ̀ dá mi dúró mi sẹ́lásìkò tá a rí nǹkan jẹ nǹkan ò tó dáa ẹja tíyàwó tó bá lè bàjẹ́ ó bàjẹ́ ẹbí yẹn ò ní tó àṣẹ ọkọ yóò dúró dò pé ẹbí gbọ́dọ̀ tó látọwọ́ kíni o látọwọ́ tèmi pẹ̀lú kọ́ máa ṣe ojúṣe tiẹ̀ ìyàwó náà dùn pé ẹbí gbọ́dọ̀ tó látọwọ́ tèmi pẹ̀lú kọ́ máa ṣe ojúṣe rẹ̀ tá a bá tún ti bí àwọn ọmọ àwọn ọmọ náà gbọ́dọ̀ dùn pé ẹbí ò ní ṣe kíni o kò ní tọwọ́ mi bàjẹ́ kí bá ti lè dúró lórí eléyìn ẹbí ìwọ ọmọ jẹ́ ẹbí tó se kíni o ẹbí tó da ẹ eléyìí tí ọjà wò kọ́ ṣe eléyìí tí ọjọ́ tànàbí sallallahu alaihi wasallam eléyìí tọ́já sí pé látara rẹ̀ nìmọ́lẹ̀ ó ti máa tàn jáde sínú àwùjọ ó láwọn nǹkan kan tá a gbọ́dọ̀ gbòye ń bẹ̀. sẹ́ẹ̀rí àkọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ gbòye àkọlọ̀ gbòye kí làwọn nǹkan kan ti máa ń ṣẹlẹ̀ tí máa ń fa kí ìtìrọ̀ máa ń fa kí ewu wàhálà àìfọkànbalẹ̀ ìdààmú kó máa ṣẹlẹ̀ nú ẹbí kí làwọn nǹkan tí máa da ẹbí rú tọ́jẹ́ kọ́kọ́ àtìyàwó ọ̀rọ̀ wọn wà dàrú àwọn àáfàá sọ pọ̀ ṣùgbọ́n àáfàá ní ká lọ gbọ́ yé o rí ẹbí mùsùlùmí eléyìí tí ọjà wò kọ́ sí eré eléyìí tí ọjọ́ tànábì wa sallallahu alaihi wa sallam nínú nǹkan tí kálukú wa lọ gbọ́ yé òun nípa àwọn tá a fẹ́ máa kà á lẹ́yìn jàmọ́ torí tọ́lọ́run àti débi tá à ń lọ báyìí àwọn kókó tí mo fẹ́ máa kà á lẹ́yìn kálukú wa sọ̀ra fún un àwọn nǹkan kan ń bẹ tọ́já sí wípé tó bá ti ń ṣẹlẹ̀ nínú ẹbí láàrin ọkọ àtìyàwó ẹbí yẹn ò lè jáwò kọ́sẹ̀ rẹ̀ ìbànújẹ́ ọmọ dé bá ẹbí yẹn ọmọ rẹ̀ eléyìí tí ó tún àwùjọ ṣe iláyà ṣá aláwò kò lè jáde nínú ẹbí yẹn irú ẹbí àṣeyọrí tó yẹ kó ṣe láàrin ọdún kan ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni ó fi ṣe tí ọba tiẹ̀ ṣàṣeyọrí wọn rárá irú ẹbí yẹn ibi tọ́rọ̀ wọn padà líìdì sí òun ni kọjá pé kí ni o ṣe tiẹ̀ ń ṣe tèmi àáfàá láàṣì gbọ́dọ̀ gbọ́yé gbogbo àwọn nǹkan tá a ló máa ń ṣẹlẹ̀ tí máa dẹbi irú yìí iná ló tó máa ń fà tọ́jẹ́ pé ń bọ̀ bá wá dáàrin kan tí ọba ti wá lójútùú a máa líìdì sí kí ni o àtọ̀là awìlẹ̀ kólọ́rùn yọ̀ọ̀rọ̀ àfa wípé ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ìwọ ìyàwó yìí ọya kẹrù rẹ máa lọ sẹ́ẹ̀dẹ̀ rí hadith ń bẹ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú tínú ṣàìtọ́ọ̀nù máa dín sí jù ṣàìtọ́ọ̀nù ó máa ń fún àwọn agent àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó máa ń fún wọn ní okùn sẹ́yìn pé téèyàn bá ń ṣe ọlọ́pàá àbíṣẹ́ àwọn sójà àwọn náà máa ń ní kíni o wọ́n máa ń gbokùn wọ́n lè sùn ọmọ wá fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lókùn ta ni ó wà fún lókù jù ẹni tó já sí wípé fárọkọ̀ bẹ́yìn náà mọ́rí ì wọ̀sẹ̀ ọjà ti ẹni tó bí ilé ráyè sòpin yà láàrin ọkọ àtìyàwó tó fi dìgbé máa lọ lé yín olórí ibo ààrẹ ti máa fọ́n fọ́tí wàláì máa lú ọ padà nu ni tóun náà ní wàláì tó bá súnmọ́ mi ìwà àfọ́ olófò yìí máa dá pẹ́trò sí ọlá ọ̀rọ̀ wọn sàtúká èso ọmọ wa rẹ́rìn <laughs> mo ti dẹbi ìwẹrú àwọn olòṣì ṣé wọ́n fẹ́ kí n sún ọ̀rẹ́ rìn látara rẹ̀ sọ fẹ́ kí n sún ọ̀rẹ́ rìn nú ẹbí rẹ̀ àṣé gbogbo nǹkan tó lè ní pọ́rọ̀ yín ọ̀wà di tẹ́sù ó fi rẹ́rìn-ín tí ọ̀wà di pé kálukó pé gàrí ẹ̀ kálukó ọmọ ẹ lọ tí n bá torí ọmọ àṣọ ọ̀làdà lẹ́sẹ̀ lẹ́ni tó jẹ́ pé i love you torí tọrùn lánàá lẹ́ni tó jẹ́ pé tó ọba pè lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tí ò gbé kọ́ọ̀lù rẹ wàlẹ́ ó sì máa làágùn lẹ́yìn tó já sí wípé lánàá lọ ń bẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run pàlẹ́ ìsáfẹ́mi ìní fìyàjọ́ lẹ́yìn tó sọ pé àáfà mo promise yín pẹ̀lú àṣẹ ọlọ́run nígbà òjò nígbà ẹ̀rùn màá máa kún yín lọ lọ́wọ́ adi máa sọ ládàá lónìí a gbọ́dọ̀ sọ̀ra. alákọ̀ọ́kọ́ àáfàá láwọn nǹkan tí máa jẹ́ kẹ́bí mùsùlùmí kọ́mọ́tòrò tí máa farúkè rúdò gbọ́n mi sí omi òtó nínú ẹbí ó pín sí mẹ́ta mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ ibi tá à ń lọ ládé yìí o kókó tá a torí ẹ̀ wá ládé bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ àwọn kan ń bẹ nínú àwọn tí máa ń da àìgbọ́ra ẹni yé wàhálà lọ́sàn-án lóru nínú ẹbí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun lèyí tó já sí pé ó máa ń wáyé látọwọ́ kíni o ọkọ ìyẹn já lákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì èyí tó máa ń wáyé látọwọ́ ìyàwó ẹlẹ́kẹta òun ni àwọn alùmúrù alàkàrìjìyà àwọn èyí pé external forces àwọn ìta ló ti máa ń wá téèyàn bá wá sọ́ra tọkọ àtìyàwó ọ̀bá ṣe làákàyè kán jẹ́ ẹni tó jẹ́ pé ó lójú inú dáadáa fámìlì wọn ò ti dàrú tán àwọn tó wá jẹ́ sábàbí láti ta yẹn inú wọn ọmọ wa dùn gbogbo ẹ̀ ládẹ̀yànjú lónìí bí ibùdó láì tààlà ẹjẹ́ àmú kọ̀ọ̀kan sáárì mi ń bẹ tó jẹ́ pé mustaraka bẹ́yìnà zawj wa zawja tó jẹ́ pé ọkọ àtìyàwó ó kó wọn sínú irú ètò bá ti rí báwọn tí má ti ń ka tọkùnrin lọ màálélẹ̀ náà bóbin wí o tábà ti débi obìn a lè mọ wulẹ̀ sọmọ torí àsìkò ṣùgbọ́n àwọn tó pé ọkọ ìyàwó ẹni lórí ẹbí ọ̀dọ̀ ẹ̀ làwọn wàhálà yìí ti máa ń wáyé tó bá ti wá wáyé ẹbí ò ní tòrò ẹbí ò ní dàrú torí pé òun lọ́rin àrìjálù kọ̀wàmúná alànìsà àwa tá a jọkùnrin àwa lọ́lọ́run fi ṣe òpómúléró àwa ló fi ṣe olórí àwa ló fi ṣe adarí fáwọn obìnrin ọlọ́run sì ní tòyò ṣe bẹ́ẹ̀ bí máa ń fà dọ́là lọ́wọ́ bàdọ̀ màlàbádín wábì máa ń fà kùmìn àmúwálé ọlọ́run máa ń mà ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa ń gbọ́lá fẹ́ni tó bá wù jẹ́ tó wù lọ ṣé tí mò ń sọ yà bí òye ní ìsìn lọ kìí ṣe lásán àṣetorí pé ọkùnrin ó náwó lórí obìnrin ọkùnrin ó ṣe kí ni o yóò máa náwó lórí obìnrin ibẹ̀ yẹn láti wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tí máa ń ni bin nafakọ́ọ̀tì zawjiya kí ọkùnrin tọ́jọ́kọ̀ kọ́mọ̀sẹ̀ tá àti máa fìnáǹsì ẹbí àmọ̀dánù léwu sẹ́rà wàtá àjọkùnrin láàrin yìí kálukú wa sẹ́rí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwa máàkì wà ẹ́ẹ̀kì káwa délé kémi ní ah mo ní ewa àfa mi ní bíi tù a fẹ́ ṣàlàyé fúnra wa ká lè túnra wa ṣe kẹ́bí wọ́n tún lè dáa sí kọ́lọ̀ ń jẹ́ bí wọ́n dáa sí lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹbí wa ti ń dáa tẹ́lẹ̀ kó tó dáa sí sẹ́rí gbogbo àwa tá a jọ kọ ìyàwó ọlọ́run máa bò wá láṣìírí ṣẹ̀ríà ìsìláàmù wa Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá ìwọ ọjọ́ kọ lọ́mọ ṣètò ìnáwó náà lé efe fẹ́ ránjẹ nínú ìwọ ni ọmọ ìwọ ni ọmọ ọ̀rà báàgì ìwọ ni ìyàwó aṣọ tí ìwọ ni ọ̀ndàwíà rẹ̀ ìwọ ni ara wọn ọ̀yà ọmọ àtàwọn ọmọ wa ìwọ yóò bọ́ ní pé àti fẹ́yàwó ọ̀tọ̀ ìjọ wọn lówó ọbẹ̀ ló ṣòro owó ọbẹ̀ gun òtún ṣòro ní ìsìn ìtọ́rọ̀ èló lówó skul fees àwọn lọ́mọ méjì mẹ́ta mẹ́rin ní wo skul fees ń sọ àwa tá a ní sùkú òbí kan bẹ́ẹ̀ ní àwọn òbí tọ́lọ́mọ lọ́dọ̀ ọmọ mẹ́ta ló ní lọ́dọ̀ wa àánú ẹ̀ sì máa ń ṣe mí nígbà ọba wa da owó ńlá lẹ̀ pé ah owó eléyìí kan téèyàn bá dẹ̀rẹ̀ láàrin ọdún kan wà láì ọmọ owó tọ́ra tóbi òsì ni mọ́tò ti wale òbí tí ò ní mọ́tò tó sì ń kó owó tó tó ra mọ́tò láàrin táàmù mẹ́ta tó ń kólẹ̀ lórí ọmọ tó wọ ọbẹ̀ wá lélẹ́yìn sẹ́ẹ̀rí gbogbo iṣu kọ́kọ́ ìyàwó pé bahil ahun islam ò faramọ́ islam ò ṣe kí ni o kò faramọ́ ìyẹn ló fà ìyá abu sufiyan ó wá bá wa muhammad sallallahu alayhi wa sallam ó nílẹ̀ ànàbí inna abu sufiyan rajulun shahihun la mayek fi ní wàwálàdì sórí Abu Sufyan ẹgbọ́ àdìsí yìí o Abu Sufyan ara àwọn fámílì ànábì ni ara àwọn bíi ọ̀nkù ànábì ni ẹni ọlọ́run sì ni tó padà gba ìsìláàmù ó ní ọkùnrin kan tó láhùn ni ọkùnrin kan tó ṣe kíni o tọ́láhùn èyàn wò ló pé atọ́lẹ̀ tọ́láhùn náà àwọn sàbẹ́ ànábì náà tí èyàn làwọn sàbẹ́ ṣùgbọ́n bóun ṣe láhùn ìtọ̀ díẹ̀ lóore jèmi àti ẹ lọ tọ́ra àwọn ànábì wọ́n sì gbà ànábì gbọ́ tó ẹrẹ tọ́lá nàbí tó ṣe kèfèrí tí ẹ lọ ìwọ́rà nàbí sòjú báyìí ó ṣe kèfèrí sí Abu Sufyan ọláhun rajulun shahid ẹkùnrin kan tó pé ọwọ́ rẹ̀ lè koko díẹ̀ ni èmi àtàwọn ọmọ mi kè fún wa ní tí ó nà tó wa ná ṣé mo lè múnú owó rẹ̀ ànábì ní ìtí ọba tó ìwọ àtàwọn ọmọ ná tó ní kọjá àlà níjọ́ tó rí ẹ̀ bá wálẹ̀ tó bá fún yín lówó iye tí máa ń fún yín yọnu owó rẹ̀ lápẹ̀rẹ̀ èèyàn bímọ méjì pẹ̀lú ìwọ̀ ẹ̀jẹ̀ mẹ́ta níjọ́ tá a fún àyín tẹ́ ẹ̀ bá ti dáná ìjọba fẹ́ fún yín lówó yóò fún yín ní kíni o two fifty ẹ̀nà two fifty láàárọ̀ two fifty lọ́sàn-án ọjọ́ ìlú bá ń jẹ̀mọ́ seven fifty ọwọ́ amú one five fún owó rẹ̀ ìjọ mélòó lẹ́ẹ̀fì náà báwọn ìjọ méjì kọ́ wá torí pé olùsí ààrẹ kò kúmọ̀ kóhùn kó wá kó ọba mú five thousand ọba náà ìjọ méjì ó ti dẹ̀ lẹ́sẹ̀ wájú ọlọ́run kí ló jẹ́ kànábí òní kóbìnrin yẹn ó mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tán dìdàkudà lónìí torí pé wọn rí tí wọ́n jẹ́ látọ̀dọ̀ ọkọ wọn ni ẹ bá máa ń lọ gbòòrò lọ àwọn òjé bẹ́rẹ́ oríta mẹ́rin lọ́nà bódìjà ó ra àwọn obe tí wọ́n ń tọrọ wàláì wọ́n ti pọ̀ náà lù yìí wọ́n pọ̀ gidi àjẹta Friday mo lọ sí lẹ́jọ̀ kan ní ìsábàtúndín lálẹ́ níbi prógámù kan tó ń ṣe ń bẹ̀ wàlẹ́ obìnrin kan sọ pé àbá mo yà wo <laughs> múrí kan mo yà gbélé lọ́ọ́ ṣùgbọ́n àánú ẹ̀ ń ṣe mí obì kẹlẹ́ lè tó gbọ́ ọmọ dání ta ló fún lóyún àbà àwọn obì ti pọ̀ ní ìlú tó ń tọrọ wàfà ìmí ìwà rẹ̀ tó bá jẹ́ pé ẹ bá àti bá ṣe sì náà gan tẹ́ẹ̀fù níbi one thousand yóò tẹ̀lé yín lọ́ọ́lé ṣé ń tá a fẹ́ kíyàwó tiwọ́ jẹ́ nù àwa lẹ́bí ìwọ́ jẹ̀bi ànábì ẹ̀mú gbàgbé kókó mẹ́ta tí mo sọ lẹ́ẹ̀kan o ẹbí wa ò lè jáwò kọ́ ṣe tó bá já sí pé ìyàwó wa di aṣẹ́wó ọdẹ ti ń tọrọ kí àdúgbò ọtẹ ti ń lọ báwọn bọ̀dá àdúgbò pé ẹjọ́ nítorí Ọlọ́run ṣé mo rí hundred naira yá wọ́n ya máa mú wọlé ẹbí rẹ̀ ọ̀wà dàbí ẹbí ànábì ẹbí rẹ̀ ọ̀wà jáwò kọ́ sí láíláí kò lè rí bẹ́ẹ̀ àwa tá a jọ kọ ìyàwó kọjá kọkọ ìyàwó ò ní máa ṣètò nafakọt a máa fakẹ́ bí ọ́ dàrú yọ sàwọn ọmọ dìdàkudà yọ yọọ sọ ìyàwó dìdàkudà kò ní jẹ́ wọ́n gbọ́rọ̀ ẹbí dàbí ẹbí ànábì wa Muhammad sallallahu bọ́lọ̀ ń bá ṣe bò ọ gbọ́dọ̀ ṣe nǹkan tí ó sọ̀wọ́ náà dẹni tí ó ṣe kí ni o tí ọmọ wa sáńlé àwọn tọ́jú ọ̀nà yẹn gbogbo wa ti mọ̀ ṣètò jẹ́mu fún ìyàwó rẹ ṣètò olégbè fún ṣètò aṣọ tí ó wọ̀ ṣètò àwọn ọmọ ṣètò ẹ̀kọ́ sọ ọ́ ráwọn nǹkan míì tí ó pàtàkì mọ́tọ̀nù rẹ bọ̀ àbúrò ìyàwó rẹ ọ fẹ́ lọ ọkọ sọ́hìn ọlọ́ọ̀ni ọlágbára two thousand tó fún wọn ọlágbára five thousand ọlágbára ten thousand fún wọn tọ́ ọ lágbára two thousand má fún wọn ní five thousand three thousand tó fún wọn yọ àfẹ́ẹ̀tì owó school fees ọmọ yọ àfẹ́ẹ̀tì ráìsì tẹ́ra lé yọ àfẹ́ẹ̀tì òróró ṣùgbọ́n mi ní ìsìn mọ́lágbára kí n fi twenty thousand lẹ̀ tọ́lá àbúrò ìyàwó mi lọ ilé ọkọ wàhálà ìṣe bẹ́ẹ̀ mọ́ sáwọn ọlágbára twenty má fi ten nílẹ̀ ọ̀wà alágbára nǹkan kan kọjá kọ́ lọ ọbẹ̀ kọ́ ọjà àmàlà lásán kó o sì bá wọn ná bíi two hundred and fifteen àlùjọ agbo kó o tẹ́ fifteen naira márùn-ún wọ́n lówó àdúrà bẹ̀rẹ̀ orí fifteen naira alẹ́ wọ́n lówó kùránì orí fifteen naira alẹ́ wọ́n fẹ́ so yìí ọ̀sàtì òpè wà láì ọlọ́run ọ̀rẹ́ mi o ìsàn o ìtì mo nírè o ìtafẹ́ ló bẹ̀rẹ̀ pé lè yún fík lù sáàtì mí sáàtì bọ́lọ̀ kọ́tọ́ bá lágbára kọ́ one hundred thousand mọ́nà eighty ṣùgbọ́n tó jẹ́ ọ̀ràn yẹn àpilẹ̀ àwọn primary responsibilities má fi ráre àwọn èèyàn ń fi ráre lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹbí wọ́n dìdàkudà ọmọ kan ló ń ṣe kọ̀ǹdọ̀ ń jó ní kí lọ́sọ́ di kọ̀ǹdọ̀ bàbá rẹ̀ wà responsible ọmọ tó yẹ lọ kẹ́kọ̀ọ́ sálé ẹ̀kọ́ lọ ṣe kọ̀ǹdọ̀ kí ẹbí rẹ̀ ọmọ eléyìn òun ni wọ́n rò pé yọ́ jẹ́ ọmọ gidi tánàbí sallallahu alaihi wasallam tó lẹ́yìn èèyàn mi fi yíyan gànjọ́ sọ́mọ oníkọ̀ǹdọ̀ ọmọ tí mo gbó lọ́lọ́run fìlànà bí ó fi yan gàn gbìyànjú àwa tá a jọkọ ìyàwó ká mójú tábàlá ọlọ́run ṣàánú wa ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí máa ń fa ọmọ láti ọ̀dọ̀ ọkọ táwọn àáfàá la gbọ́dọ̀ gbìyànjú àṣekínni o àti sọ́ra fún òun náà ní kọjá sí pé kínni o àṣídàwàlgílzọ̀ mìkíbálì saudi kọ́kọ́ ìyàwó kó ti le jù kéyìn ó ti wà tú àṣì kọjá nìkan tó jẹ́ pé ọ̀rẹ́ wa wọlé báyìí sọ́jà ti wọlé ìyàwó àtọmọ wọn lọ wọ̀ sẹ́ni wàláì ọ̀jà níbí wa Muhammad sallallahu alaihi wasallam táwọn ọmọ rẹ̀ ah ẹ́dì mi ti dé àkútí kínú wọn dùn tí màmá wọn táwọn bá dọ́wọ́ pé kí ló tiẹ̀ dé gẹ̀rẹ́ láyìn bá dẹ̀ ti dà àwọn ọmọdé mọ ọ̀dọ́ yín wọ́n dẹ̀ mọ wá wọ́n tiẹ̀ fọ̀dọ̀ mí lẹ̀ bàbá gidi ni ọ́ ọ̀ ń lọ ilé o ti mú yúgọ́ọ̀tì o ti dàdá ní fúyàwó àwọn ọmọ orí kárọ̀tì lójú ọ̀nà ọba àwọn ra kárọ̀tì ijó àgbálùmọ̀ ọ̀rà ijó ọ̀sán ọ̀rà tó o bá délé ah, ah, àwọn ìyú <laughs> ṣùgbọ́n rẹ̀ wá tẹ́ gbẹ́gbẹ́gbẹ́ gbogbo eléyìí ní ìsìn ọmọ tó ti tọ̀ sí bí ọmọ tó ti sẹ́ kéde kan ṣẹ́ra dáadáa wọ́n bẹ́ẹ̀ ṣe kojú wíńdò ẹ̀ tí ẹ̀ lólu fà ẹ̀ tí àà ẹ má bínú sà ẹ má bínú sà sórí tọ́wá tí bàbá yìí àwọn ìyàwó ti máa fẹ́ lè tọ́ ara gbé wọ àkómọ tí sọ́jà tí ó tún sọ lónìí kò sì kó dé kọ́mọ̀dì complain ọ̀n wọlé báyìí ojú rẹ̀ lé ní ìbínú ní gbé bọ̀ àwọn ọmọ gáà máa sáfẹ́ láti wá bẹ̀ẹ̀ dé wọ́n ti lọ sí bí ẹgbẹ́ ẹlòmíì lè débi wípé ọfàyè ni ìyàwó àtàwọn ọmọ rẹ̀ la líle rẹ̀ tó wá lè débi pé ó tún sọ ìyàwó rẹ̀ di ọ̀tá gbogbo àwọn ọ̀rẹ́ tíyàwó ní àtọ̀tá gbogbo ẹbí Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn gbọ́dọ̀ jẹ́ dá youth kọ́ jẹ́ ọkọ tí ọ̀rọ̀ wẹ́ẹ̀fẹ́ àyàwó àtàwọn ọmọ rẹ̀ ọ̀kan à ń bọ̀ wá síbi ọ̀rọ̀ sùhùbà ọ̀rọ̀ companionship ìyàwó wa olójú ẹni tó lè bá rìn ẹni tí ọ̀dà family wa rú ìyàwó gbọ́dọ̀ bá rìn nígbà bá débẹ̀ á sọ yẹn ṣùgbọ́n lómi líle rẹ̀ ọ jáyàwó ẹ̀ lọ́dọ̀ gbogbo ayé ìyàwó náà wà fẹ́ nǹkan kò ní rẹ́nìkan kan tí ó ṣùgbà rẹ̀ torí pé kí ni ọkọ ti lè jù gbólóhùn fẹ́ sálámà sábúrò dádì òun kò sí tọ́jọ́ òun mọ́mí òun ní rí ọ́nbẹ̀ mo fẹ́ lọ ní rí kódà tó burú débẹ̀ ìyàwó kankan ó sì fẹ́ òun ọmọ rí dùnú tó òun obìnrin kan lọ́sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu òun ò rí dùnú kankan bí marriage ilé yìí ò lè jọlé ànábì wa mọ́tò sálà kò sì lè jẹ́ kúdúwà kò lè jẹ́ àwòkọ́ṣe fáwọn yòókù àfa àlágbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́lẹ́ ẹlẹ́kẹta nínú àwọn tí máa ń dẹbi rúdẹ́pọ̀ ọ̀dọ̀ àwọn ọkùnrin ló ti ń wá òun ni ádámù kìíyà bíi tààlímì á òmùrọ̀ dì tó bá ti ń di pàwọ́ tá a jọ kọ a máa ṣètò bí ìyàwó wa ó ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹbí wa ó máa dàrú ìwọ lè má máa kéwù o lè má já àfa ṣètò bí ìyàwó rẹ ó sì lọ́mọ gbọ́ wáàsí wáàsí àwọn àfẹ́ ẹni ọlọ́run tí èsè wáàsí àwọn àfẹ́ onífújì tí èsè wáàsí àwọn àfẹ́ eléṣù wáàsí àwọn àfẹ́ ẹni ọlọ́run tó jẹ́ pé ìyàwó rẹ ń gbà mí yọ ọ̀gbọ̀ wáàsí òun gan ní àwọn àfa aláì mo ṣe yẹn má bínú nítorí ọlọ́run kí lẹ fi ṣe mí lánàá tí mo ṣe báyìí ìmọ̀ pẹ̀sẹ̀ ni mo gbọ́ wáàsí lónìí wọ́n lẹ́sẹ̀ ní pé dáa kéèyàn ọmọ wọ́ọ̀sì mọ́kọ èèyàn ọwọ́ àmọ́ rẹ́rìn pé alhamdulilayi alábi dúpẹ́ o ìyàwó mi náà à ah, ọlọ́run èmi dá ìwọ náà wàá dọba ọ̀kan náà màá ńgbà tá a bá parí ṣáàlà màá dákọ lẹ́kṣọ̀ mi méjì kan tó rí léètì mọ́ tọ́píìkì dóòmó ni lórí fóònù mo lè fún yàn ká méjì látọ̀dọ̀ àwọn èèyàn àmọ́ gbà bẹ̀tọ́ wà lórí íńtánẹ́ẹ̀tì náà wà láàyè ẹnìkan látàbújá ó download lẹ́kṣọ̀ yẹn àwọn nǹkan what increases true love between the spouse àbí kí ló kọ ẹ̀gbọ́n sì fún ní táìtù yẹn àwọn nǹkan tó lè lé ìfẹ́ kún láàrin ọkọ àtìyàwó lásìkò bàbá mi náà máa sọ díẹ̀ mbẹ́ wàhálà ẹni yẹn wá download ẹ̀ ó wá gbọ́ èmi sáà rí pé wọ́n send the tracker di kíní glow top up bóyá báńkì ló fi ṣe wọ́n sáà rí pé your account has been very five hundred naira wọ́n rà àbí wọ́n ṣe promo ni èmi ti lówó lọ <laughs> àṣẹ́nìkan lọ send ẹ̀ sí mi ó ń tàn bá ṣe kíni o ó bá padà send the message ó get number mi lórí Facebook ó bá send the number pé òun gbọ́ lẹ́kṣọ̀ yín lórí nǹkan báyìí ó ní wàláì òun àtọkọ òun làwọn jọ gbọ́ ó ló dẹ̀ ṣiṣẹ́ fáwọn pọ̀ bí ẹni pẹ́ ẹ mọ tí ń ṣẹlẹ̀ fámílì àwọn lẹ́wà fi ṣe wáàsí ó láwọn làwọn àwọn bàbá táwọn náà káwọn ò lè rí àwọn wá láti naira kó kéré o àwọn appreciate lẹ́kṣọ̀ yín o àfa àkànnà bẹ́ẹ̀ wá síbàdàn yìí àbújá lòun náà wà nìkan ló fún yẹn bó ṣe èmi kẹ́ ń sọ̀rọ̀ wọ́n bá àfa ìjọ kí ló kọ yín mo ní kí ló dé ah, ohun yíjọ nǹkan tóhun kí ni tọ́bìkì lẹ́tọ̀ mọ́lẹ́ mi náà ni a ah, ó ní wàlẹ̀ lẹ́tọ̀ yín lóhun gbọ́njọ́ kan báyìí ó wúlò fóun pọ̀ afa kíyàwó rẹ tọ́ ọ bá ń ṣètò bíyàwó rẹ ó sì ọlọ́run ìyàwó rẹ ń lọ ilé kéwú ọmọ kùránì ká dáadáa ọmọ rẹ ìyàwó tí ọmọ kùránì ká ọmọ akùránì sórí ọmọ lọ tàfíìsù ọmọ wálé mélòó nu wa là ń ṣe wàhálà lórí bíyàwó wa ó ṣe jẹ́ pé yọ́ọ́ mọ̀ kùránì ká dáadáa yọ́ọ́ mọ̀ àdìsí ànábì ọgọ́rùn-ún two hundred yóò lè mọ̀ pé nǹkan tọ́lọ́run fẹ́ tọ́lọ́run fẹ́ rè yóò lè máa kọ́ àwọn ọmọ tiwa àwọn ọmọ tèmi ní ìsìn kódé tí èpọ̀ ọmọdún méjì mẹ́ta mẹ́rin nínú wọn àsìkáàrù àárọ̀ ọ̀ ń bẹ lórí wọn wà láyè mi kí mo kọ́ wọn níbo mo ti ráyè ya wọn lọ́kọ́ wọn bẹ́ẹ̀ pé àwọn rèé ó parí fánáwì so ó sì mọ kùránì ká ìtẹ̀júwìd òun ló ń ká àwọn ọmọ yẹn àwọn àdìsí kékeré tèmi gan kójọ tá à ń lò ń sunkún ọ̀dọ̀ wa ó ti kọ́ wọn ní tó lé mẹ́wàá ń bẹ̀ àwọn ọmọ ti ya sórí ọjọ́ kọkàn ọba lẹ̀pẹ́ táwa bá tiẹ̀ ràn jù lọ aníyàwó tí ó ṣe kíni o tí ó ká wọn máa ń lé tọkùnrin ọba ti máa kọ́yàwó ẹ̀ lẹ́sìn ilé ọmọ dàrú ọmọ tíyàwó rẹ̀ ọmọ ṣe àwọn obìnrin àdúgbò àwọn obìnrin ẹgbẹ́ kí lọ́kọ́ ó ṣe àwọn obìnrin amáǹkárá o tẹ́ pé kò sí ròónú méjì ròónú kíni lọ́wọ́ ayé ìwọ sì fẹ́ kí fámìlì rẹ̀ ó jẹ́ kúdùà kó jẹ́ role model pẹ̀lú àwọn obìnrin ayé kò lè rí bẹ́ẹ̀ wọ́dà nọ́pọ̀sìtì ni gbogbo ọkọ tí ọba ti máa gbìyànjú àti máa sọ bí àwọn rẹ̀ ó ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ilé fámìlì yẹn ó fi ọ ọ̀nà tá a wá lè gbà ṣe pọ̀ torí a fẹ́ kọ́ pé practical approach ni ká lò fún ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú ọ̀nà tá a lè gbà ṣe alákọ̀ọ́kọ́ ó kéré jù lọ́sọ̀ọ̀sẹ̀ kálukú wa ká ní ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ṣe nínú ilé tèbó lè kàwé ìyàwó rẹ̀ náà lọ sùkúù rìyádù sọ̀lẹ̀ yìí náà ń bẹ twenty two english kódà yorùbá rẹ̀ ti wà mìnàjù muslim ń bẹ tó jẹ́ english àwọn tí a ti pọ̀ gbùlúgbùlù mọ̀rán

ó máa bínú irú ẹ̀ ló ṣe bàbá kan tó yẹ kó ń ṣe wáàsí fáwọn ọmọ rẹ̀ nínú ilé wáàsí bí àbá wáàsí débẹ̀ ọba bàbá wí ọmọ ọlọ́kọ́ bèkè dádì mi tètè yìí náà máa ṣe báyìí náà ó lájọ tó ra wá ṣe náà ní ìtí wáàsí wà fún un sẹ́wọ̀n pé wáàsí wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní kíni o pọ̀pá ni ìyẹn jẹ́nu kan tá a lè ṣe ẹlẹ́kejì àwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n ti ń kọ́ ìmọ̀ ẹ̀sìn sẹ́rí ẹjẹ́ wà sílẹ̀ àwọn ilé kéwù kan bẹ kọ̀wọ́ ti kéèyàn lọ wọ́n bá àkídá àwọn ìyàwó àtàwọn ọmọ yín jẹ́ ẹ mọ́jọ́ ọmọ yín lọ ilé kéwú bẹ́ẹ̀ ilé kéwú tẹ́pẹ́ àwọn àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n ti kọ́ wọn ní nǹkan gidi táwọn ìmọ̀ kọ́ wọn ṣe ń paláǹgbà káàkiri táwọn ìmọ̀ kọ́ wọn ṣe ń fi orí èèyàn ṣe nǹkan tí wọ́n ti kọ́ wọn nípa kùránì àdínsì tẹ̀fsírì tàwíìdì ẹjẹ́ ìyàwó àtàwọn ọmọ yín ọlọ́bẹ̀ yóò mọ̀ jẹ́bi yọ̀ọ̀dà ẹ̀yin náà sì pọn lọ́wọ́ lórí ẹ̀ bákan náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run tí bá ń lọ nù òdù tó pé àwọn àfẹ́ẹ̀sì ní í ṣe ẹjẹ́ wọn mọ̀ lọ́bẹ̀ pẹ̀lú eléyìí ẹ̀ẹ́dì pẹ́ bí ọmọ ọ̀dà ìyẹn jẹ́ nkẹ́lẹ́ gbogbo ọkọ tí ó ṣe bẹ́ẹ̀ bí òní dàbí ẹ̀dí ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́kẹrin nínú àwọn nǹkan tó já sí pé ọmọ ń fa wàhálà nù ẹbí òun ni kíni o ádámù kàfá à jẹ́mọ̀ ṣẹ́dá àní tí mo dé yìí ìgbà mi ò ti máa ń léètì ṣùgbọ́n àní mọ́sálá ìsọ ìtumọ̀ eléyìí ni wípé kọjá sí pé lack of compatibility kọjá sí pọ́kọ àtìyàwó wọn àjọra wọn wọn rí bákan náà a máa jẹ́ kẹ́bí ó dàrú kí ni ìtumọ̀ ń tá a gbàlérò pẹ̀lú eléyìí ita agbalero pẹ̀lú rẹ̀ ni wipe ìwọ tó ọjọ́ kọ iwọ jẹ́ musulumi gidi ìwọ tó ọjọ́ kọ ọmọ ń ṣe tọ́lọ́ ntànàbí ìwọ tó ọjọ́ kọ ọmọ ń gbàwẹ̀ monday thursday ìwọ tó ọjọ́ kọ ọmọ ń ṣe ọmọ ń ṣe náfìlà lóru ìwọ tó ọjọ́ kọ o lè mọ́tìlá wà kùránì ọwọ́ àlọ́ fẹ́yàwó kùndàrú ìyàwó tọ́já sí fẹ́yàwó oníjẹ́rì ni ìyàwó tọ́já sí fẹ́yàwó abúra ni ìyàwó tọ́já sí wípé kí ni o ìyàwó tí tọ́lọ́wọ́n bá kankan ò tètè ní o tí ò nítumọ̀ ní ẹ̀mí ẹ̀ ni jama family yìí ò lè tòrò ṣe é máa ń tọ́fà iná àti petrol lẹ́gbẹ̀ẹ́ tira wọn ṣùgbọ́n irú àwọn tá a bá ti ṣe mistake yẹn kí ni solution àfọ àwọn sọ́yà àlùmọ́nà jì nínú tíra àwọn tí wọ́n ṣe tán fi sọ̀rọ̀ nípa àrùbáwò náà nà sí ha lil the buyut forty piece of advice àwọn ìmọ̀ràn ogójì láti tún ilé mùsùlùmí ṣe bàbá yẹn ń sọ nípa pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ èèyàn ọmọ gbìyànjú àti tún yàwó ṣe bóò ni ò ṣe ní máa búra mọ́ bóò ni ò ṣe ní máa sí òwò rẹ̀ lẹ̀ bóò ni ó ṣe máa lo hijab bóò ni ó ṣe máa kírun ìgbà míì ọlọ́run máa ní kéèyàn ṣàṣeyọrí ìgbà míì àáfà ẹja kíká òun ni kò ṣeé rọrùn màkẹ́ tó sọ pé kí ni o ẹ fẹ́ nà ìgbà míì ó lè jẹ́ kóbìnrin ní ọ̀jẹ̀ ni ọlọ́run kọ́kọ́ ọ̀jẹ̀ kí ni o kùndàrú irú àárín yìí náà a máa fa kílé ọ̀dàrú ẹ jẹ́ fún yín typical example nínú ọkọ òun jẹ́ nìkan tó já wípé ó jẹ́ ni ọlọ́run púpọ̀ ṣùgbọ́n ah, yàwó ìgbà yàwó wáyàwó wáyàwó tí ò rí ìwọ ti ń lọ káàtì èmi eléyìí náà sì máa náà máa lọ kíní sunday sunday ó máa lọ àsàlátù sunday ó sì máa ṣe kíní mùsùlùmí sáà àlàáfíà ìdúlá rẹ̀ àfà ìyàwó tẹ bá dórí fóònù rẹ̀ àmì náà òbí rere yẹnka ayéfẹ́lẹ́ ayé lóyún àfà àti èsì ìgbórin ìyàwó bí àwò bá ń fọṣọ lásán yóò gbé fóònù sẹ́gbẹ̀ẹ́ kíní ọ̀rọ̀ òbí rere lòbí mi òbí mi òbí ìyàwó ọmọ gbọ́ ìyá wọn gbọ́ bá bá bá tiẹ̀ lè dé màdínà a ó máa fàṣà aláàtù ránṣẹ́ ní tíyàwó ọmọ gbọ́n tiẹ̀ nu inú wa ń bí àfà àfà fẹ́ lè fọ́ fóònù ìyàwó ẹ̀ pé síbí mi ọ̀rẹ́ wa dìlíìtì ẹ̀ ìyàwó tó ń lò kéke ni nítorí gbà padà <laughs> àfà wàhálà ìkó dìlíìtì kan solution so orí kó dìlíìtì ti ń bẹ ní understanding rẹ̀ ní solution ìgbà tó o ti rí bẹ́ẹ̀ kó o tó fẹ́ family yẹn ọmọ dàrú kọ́ ọmọ tí ìníyàwó kọ́ wá bẹ lọ́n kọ́ lọ́hún ṣèyàwó tẹ́ ẹjọ́ jọra yín lẹ́sìn ọ̀dà tọ́ba ti di pé ń tọ́ ọ fẹ́ ẹ̀ jọra yín ọ wàá ṣe sùúrù pẹ̀lú kọ́ ọmọ ṣe kí ni o ọmọ wa upgrade ẹ̀ ọmọ bring rẹ̀ up díẹ̀ díẹ̀ tó fi já sí wípé àárọ̀ rẹ̀ wa kan tó ṣe bẹ́ẹ̀ ọdẹ wa successful tẹ́ pé àwọ̀ ẹ̀ gbogbo àyà picture kì à ń gbórin kì à ń ṣe ọlọ́run dẹ́ni tó gbé ẹlẹ́àlẹ́ ni ẹ̀ tó ń bojú nìyẹn sí ọ̀rẹ́ wa dé ara ń lo ikima ara ń lo sùúrù kò lólíle ọlọ́run ní orí tó ń ṣe tọ́ba ti níbẹ̀ tẹ́ ẹ bá ti wá jọjọra yín tán ẹ̀jọ̀ máa ṣe nǹkan kan náà ẹbí yóò lè ṣe kí ni o yóò lè lọ sókè. bákan náà nínú àwọn nǹkan míì eléyìí tí máa tó ń fa kẹ́bí ọ̀dà rú òun náà ni àlùmọ̀kọ́rọ́ náà bẹ́ẹ̀ náà làzùwà àzùwàjì sẹ́ẹ̀rí kéèyàn máa kọ̀ǹpíà láàrin ẹbí tiẹ̀ àtẹ̀bí míì kọ́ ọ máa fìyàwó rẹ kọ̀ǹpíà ìyàwó ẹ̀ nìkan yóò bá níta bá fọmọ wí ọmọ á ṣe kí ni o á lù kápá jàmáà wasalullah min fadli ṣe rí ọlọ́run máa ṣe wá lóore nu ẹbí wa jura wa lọ ṣe wá lẹ́lòmíì ibi tó jẹ́ ní problem ó ń fi ìyàwó rẹ̀ wé ìyàwó ẹlòmíì obìnrin míì náà ó ń kọ̀m̀pí ọkọ rẹ̀ pẹ̀lú tani o àáfàá míì kọ̀ wá ní jẹ́ kí ó nítẹ̀ lọ́rùn ẹjẹ́ á mú wá lọ́nà bíi méjì àbí mẹ́ta ẹjẹ́ á bẹ̀rẹ̀ rọ kíni o aljamal ọ̀rọ̀ ẹwà ó rí àwọn àfa alàgbájá pé ah wàláì ọlọ́run ṣàánú ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ fi pa dáadáa yìí ó tún jẹ́ graduate university tí bá ń ṣèbò báyìí orí èèyàn ọmọ sán ni tó bá tún tẹ láptọ́ọ̀mù tó ń tẹ kọ̀ǹpútà ó tún máa tẹ ìyàwó tiẹ̀ <laughs> secondary school ìbà ni ọ̀rẹ́ wa tó rè ń tiẹ̀ bóyá kò tán lẹ́wà tó ìyàwó ọ̀rẹ́ rẹ̀ òun ò tún gbé èbò tó èbò burúkú ní máa ń sọ pé and when I and when I was go to the school of our side yesterday yọ́n kà mọ́ ṣe búrádàràdà inú àmọ́ bí ọ́fẹ́ àìwọ́ ọlọ́run kí leléyìí o pé ìyàwó ọ̀yàwó tèmi ò tiẹ̀ wá dàbí ọba lọ mú ìyàwó rẹ̀ lọ́ba sọ díyàwó ṣe bó orí kó tó fẹ́ kọ́ ọ máa kọ̀ǹpíà láàrin ìyàwó rẹ̀ àtìyàwó ẹnìkan bí ẹwà yóò dẹ̀bí rẹ̀ ìwọ tó ọjọ́ mi náà kọ́ ọ máa kọ̀ǹpíà ọkọ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ rẹ̀ bí ẹwà yóò dẹ̀bí ìyẹn alákọ̀ọ́kọ́ bákan náà kọ́ ọ máa fi wọ́n jọra wọn níbi kíni o anafakọ́t níbi nínáwó yóò dẹ̀bí rẹ̀ rú sọ́sọ̀fin kọ̀ ọmọ kálukú ṣe kíni o ọ yàtọ̀ bùkátà tí kálukú ń bá yí ẹlòmíì lẹ́yìn kọ́náwó lórí ìyàwó àtọmọ ìwọ ẹ̀gbọ́n àbúrò bàbá ìyá òun ò ní bàbá kò ní ìyá gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ òun làbí káyìn gbogbo ẹ̀gbọ́n rẹ̀ olówó ni wọ́n wọ́n tún fún lówó ni ọwọ́ fẹ́ fi wí ọkọ tẹ́pọ̀kọ ti ẹni first boy òun ni ọ̀nàwó lórí dádì bàbá wọn bẹ láyé ó ti darúgbó yóò náwó lórí mọ́mì yóò náwó lórí àwọn àbúrò rẹ̀ ìkan wà lẹ́ǹsì ìkan wà pólì ìkan kọ́ṣẹ́ fọ́gá ìkan kọ́ṣẹ́ mẹkáníìkì òun ni ó ṣe fídọ́ọ̀mù fún ọ tọ́lọ́hún náà ní kíni o òun lalákọ̀ọ́kọ́ ìnáwó tiẹ̀ wá pọ̀ ọwọ́ ń kọ̀ǹpìà ọkọ rẹ kìí ṣe pọ́kọ rẹ yaun ó sì ń gbìyànjú tó ní ọwọ́ ń fẹ́kọ̀ọ́ ẹ̀wò àfa àkíní wọ́n ẹ̀sẹ̀ ra mọ́tò fún ìyàwó wọn jẹ́ òní ẹ̀yin náà sáà lọ́ọ́ kẹ́ ẹ lè ra mọ́tò fún mi ìkíní kan àwọn àbúrò yìí nìkan lẹ̀ náwó fún ẹbí rẹ̀ ọ́ dàrú èyàn máa kọ̀ǹpìà ó ọmọ yọnu sí tọ́lọ́ ń bá ṣe fún ọ ọmọ tó wá fi lè kọ̀ǹpìà ẹ̀sìn ẹ̀wò àfa àlàgbàjà gbogbo ọjọ́ ọmọdé tó ọ̀sẹ̀ yìí mọ́ gbà èyí ò lè da family rú ẹ fẹ́ bring ara yín up spiritually nìyẹn ẹ̀yin náà wo múlágbájá ní ìsìn dojúmọ́ tá a bá ti wà lẹ́rìí tá a bá ti ní ìkàbá ìwà láì wọ́n mọ̀ tìláwà ni ìwé òsè mọ̀ tìláwà bá àwọn èyí ò dáa bá wọn. ṣùgbọ́n nínú ayé kẹ́ ẹ máa wá kọ̀ǹpì ara yín ìjàmọ́ ẹbí yín ó ṣe kí ni o ẹbí yín ó dàrú. bákan náà àáfàá nínú tó lè fa kẹ́bí ó dàrú o òun náà ni suhul ma'ashara ìwà kéèyàn máa wá bú síyàwó ìwà abú gbogbo ọkọ tó jẹ́ pé ń wà abú ni ẹbí rẹ̀ ló jẹ́ bí ànábì àsálà kò sì lè jáwó kọ́ sí ẹbí yẹn ó sì máa gbóná ìyẹn ló jẹ́ kànábì òun máa sọ nínú àdìsí Muawiya bónúlẹ̀ hídà nígbà tán lọ bí pa àwọn ojúṣe ẹnìkọ̀ọ̀kan wá síyàwó ẹ̀ ànábì sallallahu alaihi wasallam èyí tó tí mo fẹ́ mú bẹ̀ wà sẹ́ẹ̀rántí àdìsí Fatima bintu Qais Fatima bintu Qais òun lóbìnrin kan tó jẹ́ pé nígbà tó di wípé àwọn sàábé méjì kọ̀nù sí ó ti lọ́kọ rí tẹ́lẹ̀ kó tó wá di pé kò sí lọ́dọ̀ ọkọ yẹn mọ́ sàábé méjì wá kọ̀nù sí Muawiya àti tani o àti Abu ó nílẹ̀ ànábì inna Muawiyata wa Abal Jaham khotobani rí ànábì àwọn méjì inú àwọn sàábé rẹ̀ wọ́n mọ̀ kọ̀nù sí mi Muawiya sẹ́mọ̀ Muawiya ara àwọn tó fọwọ́ rẹ̀ kọ kùránì báyìí ni Muawiya gbogbo ẹni tó sì fọwọ́ wọn kọ kùránì ànábì ti fún ọ fi dáhùn lójú pé kò sí kankan nu wọn tí ó tún wọná gbogbo àwọn tó fọwọ́ wọn kọ kùránì kalẹ̀ kùránì tá n kà lóru gbogbo àwọn sàbẹ tó fọwọ́ wọn kọ kùránì tó ọbẹ̀ ilé bí wọn sórí bí wọn jọ lọ ó bù sàbẹ tiẹ̀ tanu taniọ́ lẹ́gbẹ̀ẹ́ sàbẹ Muawiya ara àwọn tó kọ kùránì kalẹ̀ ni ó lóun fẹ́ fẹ́ Fatima sàbẹ kan náà tó jẹ́ Abu Jaham òun náà lóun fẹ́ẹ́ fẹ́ ẹmọ tí ànábì àsàlám ṣe ó disqualify àwọn méjèèjì ọ̀rọ̀ kàfá àti mọ̀sọ́lẹ̀ kan compatibility ààrẹ rẹ̀ táwọn afá àwọn lò nìyẹn kéèyàn jọra wọn torí pé máa dẹbi irú tẹ́ ẹ̀ bá ti jọra yín ànábì ní Fatima Fatima bí tù kọ́ ìsẹ́ ń bà mọ́ ọmọ olówó ni ọmọ olówó gidi òun ni Fatima ìyèsí jẹ́ ọlọ́fẹ́ ọmọ Buhari ọwọ́ ọlọ́mọ fún gàárì mu gàárì ìjọ wo ló ti mu gàárì kẹ́yìn ọlọ́mọ fún lámàlà aláfúnjẹ pé kọjá àmàlà aláfún làárọ̀ kọjẹ gàárì lọ́sàn-án tọ́ba dalẹ́ kọjẹ búrẹ́dì ikú gan kò sí pé yóò jẹ áàpù kò sí sọ́ọ̀bìnrin kò sí pé yóò mu tíì kò sí yóò mu ọ̀làndíà yúgọ̀ kò ní mu fáìfà láìfù kò tún nímọ̀ àwọn tó kọ́ lágbára jù bá ń lọ àáfà ò tí ì ríyàwó fẹ́ wàláì gàárì lóògùn ọ̀sẹ̀ kejì ní òkú òǹlé rẹ̀ tọ́ba tiẹ̀ tó bẹ́ẹ̀ Fatima olówó ni ẹni ńlá ni ànábì ní sórí muawiya fasọ̀lù lámàlàlà sórí muawiya olùsíparakù ni kìí ṣe bá ànábì yẹn encourage material àwọn èèyàn gbádùn sí iye ànábì náà encourage materialism la ànábì èsè ewé èèyàn bẹ́ẹ̀ abẹ́yẹ̀ bá ànábì náà ló so yìgì fún obìnrin kan pẹ̀lú sàádé tí ò ní nǹkan kan kí lè so yìgì àyà kùránì torí pé wọ́n jọjọra wọn olùsí ìyàwó olùsí náà lọ́kọ ọ̀rọ̀ wọn jọra ànábì èsè tó encourage materialism ṣùgbọ́n ti di pé Fatima olówó ni ọmọ èèyàn ńlá ni ẹbí ńlá lẹbí wọn ó ní màá wí ẹsẹ̀ tó lè kò ní nǹkan kan o sọ wá Àbújá mọ̀ náà ò lè kí ló fà lè ọmọ obìnrin Àbújá sọ ìwọ tó rẹ ọjà o sọlọ Aisha ọlànà bí ọ̀nà ìyàwó rẹ lẹ́yìn tó bá wà lójú ọ̀nà jihad ilé rí pé ó lè gbọ́wọ́ sókè ànàbí kódà anas bùnú malik ọ̀dà títí yàwá iṣẹ́ ọ̀bà clear anas ọmọ ọ̀dọ̀ ànàbí sẹ́yìn fẹ́ẹ́ tó yẹ kéèyàn ọmọ ànàbí lọ́mọ ọ̀dọ̀ wà táàmù rò pé ṣèbọ́ ọmọ ọ̀dọ̀ mi ni ṣèbọ́ ọmọ akéwì mi ni ṣèbí student mi ni ó lànàbí ò ṣe bẹ́ẹ̀ rí fún ọdún mẹ́wàá tóbi sí ànàbí ọ̀nà rí ànàbí ọ̀yọ́ rẹ̀ anas kí ló dé tó ṣe báyìí èé ṣe tó ṣe báyìí sẹ́ẹ̀m ọmọ ọ̀dọ̀ èèyàn lànàbí ń bá sọ̀rọ̀ ìwọ wá ń sọ ìyàwó rẹ di kéde o ẹni tó máa nà lànàbí sallallahu alaihi wasallam sọ fún aláàdì ìdìgbà pé ẹlòmíín nù yín o yọ ọ́nà ìyàwó rẹ nínú ẹrú fún mọ̀yùjà mẹ́wàá àfìlà yóò tó wá lọ súnmọ́ ìyàwó tó bá dalẹ̀ ìyàwó tó ọ̀nà lọ́sàn-án tó ọ̀nà tẹ̀jẹ̀ ń jáde lẹ́yìn lẹ́nu rẹ̀ téyìn rẹ̀ kankan tó o fẹ́ lè síjà àbùkù olórí ẹ̀ ọ wá dalẹ̀ ẹ̀ má bínú wàlá ìwọ náà lọ fà á nítorí ọba ti gíní kan ìyàwó kẹ́ẹ̀bù ẹ pé <laughs> ọ̀rọ̀ àtúmọ̀ afọ́ra aláàbí má bínú aláìmọ̀dẹ̀ láìkẹ́ torí pọ́ fẹ́ sọmọ <laughs> kọ̀dẹ̀ tí ìníyàwó mi yá máa bẹ̀ tó má bínú tẹ́ni aláìtẹ́sí lọ́sọ̀ dèbè wá yẹ pẹrẹ ẹ̀jẹ̀ wá lùmí tó bá tẹ̀sí lọ kébì náà sọ mi ebú ẹni má bínú má bínú àdùkẹ́ kí ló jẹ́ wọn bẹ̀ tọrọ fẹ́ sọmọ èso ọkùnrin rẹ ọ̀jà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìwọ tó o bá rí wípé ọmọ na obìnrin màpé fámìlì rẹ ọmọ dára

ìwọ sì ni bí ah, inshallah ní ìsan mo gbà pé mo jẹ nílówó màá san ẹ jẹ́ mo fan sálárì ó ní òsì tọ́jọ́ ṣé ti bàbá yín sáńkọ́ lọ́ba lọ́ọ̀kì ẹni kíni o ọrùn ṣe nǹkan yẹ kéèyàn ojú bàtí mi lóòótọ́ wà látẹ́ díríbìlì ànábì lọ́ọ̀ gbọ́dọ̀ obìnrin ó ṣe tó fi ìwọ tó ọba ti ń lu obì wà láì ọjọ́ ànábì wa Muhammad àbá àkànní máa lobi láàrin àwọn àmbẹ̀ yẹn ó padà regret ẹ̀ ó padà ń bẹ̀yàwó rẹ̀ gbogbo nǹkan dàrú fún un mọ́tòrí obìnrin ó ṣe ń tẹ́ ìlú o ìwọ tó bá tí ìníyàwó yàrá aláìmọ̀sí láìkì sísá alágbájá ọláìkì ah, ẹ̀ lójú ọ̀nà ni o níjọba dípẹ́ ti wọlé ara yóò ṣe ń tó fi lù ú yóò ṣe ń tó fi saládà lẹ́sẹ̀ ìwọ lórí ìrẹ́ ó pé o wà látẹ́ díríbìlì wájú ha anábì ni ọmọ máa báyàwó ẹ lójú má máa lùyàwó rẹ bákan náà wà látùkọ́ bí obìnrin ó ṣe ń tẹ̀ láálẹ̀ anábì ni ọmọ làálẹ̀ ìyàwó rẹ mọ́ sọ̀rọ̀ ọkọ̀ bá kó gbé mọ́ sọ̀rọ̀ ọbú ọwọ́ aràn sílé wọn kò lé èdè tábàkùtì bá dàda rẹ bí ìyá rẹ náà ṣe ń sí kí ìwọ náà máa sí kí ọkọjẹ ẹnu rẹ ọkọjẹ ẹnu rẹ nítorí tí màá fámìlì ọba fi ń láálẹ̀ kò lè dùn mí fún okú bẹ̀rẹ̀ dáadáa rẹ nu èyí tó ṣe tí òjò parí ẹ̀ ń sì rẹ́ ń sùkú à ìyàwó ò ní lè sùn lódìdí ọ̀sẹ̀ kan gbogbo àwọn tó ọmọ lálébùlà rẹ̀ ọba fi ànábì ni ọmọ ṣe bẹ́ẹ̀ bá a bá ń jà bí ká ṣe kí ni o bí kakúkọ ẹ̀ wàhálà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam nínú tíra Tuhfatul Arus tí àfáwà Istanbuli ànàbí àti yàwó Aisha wọ́n ní misunderstanding asìmọ̀kẹ́ yàwó Aisha ọmọ tani ọmọ Abubakar Abubakar sì rè ọ̀rẹ́ ànàbí ni sàbí ànàbí ni òun lànàbí nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo ẹ̀dọ́ Ọlọ́run wọ́n bá ànàbí ó sọ bẹ́ẹ̀ ó lábùbákiri mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn obìnrin kan ó ní yàwó Aisha ọmọ ẹ̀ lẹ́yìn ìgbà tí yàwó Khadija kú Abubakar wàá fẹ́ bá wọn dá sí jà ẹ̀ wá rojọ́ ẹ̀yin tẹ́ mọ̀ bọ́kọ àtìyàwó parí ìjà ẹ Ọlọ́run ẹ má wulẹ̀ rojọ́ níta ń o èèyàn máa ń ni o ọkọ àtìyàwó jà ẹ wá ní mo ti ríyàwó mo ti ṣàlàyé ntọ́sẹ̀lẹ̀ náà ti sọ níta kẹ̀yìn àwa ṣe ni wípé àáfà ẹ bẹ̀rù ọlọ́run o ẹ máa fún ìyàwó lówó oúnjẹ o ẹ máa ṣe gbáhùn sófiyé máa rẹ lé o torí o ẹ tún padà bọ́ọ̀lù sórí ibi károjọ́ yẹn relief wà ń bẹ̀ inú ìyàwó ló gbé mọ́sátì ẹ̀sán ti bẹ̀lẹ́ mẹ́rin fáwọn tó wá bá a parí ìjà sọ̀rọ̀ wọ́n pẹ́ rojọ́ wà láì relief kan ní fóbi ọwọ́ á ní ọmọ rojọ́ àáfà yóò rojọ́ yóò rojọ́ bóò ní ó ti tán wúmu sí ẹtún ní mi ẹtún mo sí é kọ́kàn rẹ̀ ó lé tutù pé bóò ní wúmu sí ẹ ti rojọ́ tán à mo tó rántí kan ọyẹ tó sọ ẹ tó sọ ẹ jòrò gbogbo ti ń dùn sẹ́ẹ̀rí fún kẹ̀kẹ́ sọ pé àáfà má bínú má bínú ó ti tán náà ọwọ́ pé ntí ọ jẹ́ ọkàn ó ti sọ́ọ̀tà she is relieved ẹ wá ní ọmọ tòjọ ẹ òròjọ o ànábì ní ọya ẹ wá Abubakar ẹrọjọ kábà yín dá sẹ́wọ̀n tí àwa Aisha ọ̀sán ó lóun kọ́ lóun ọkọ̀ sọ̀rọ̀ ànábì ìwọ lọ́kọ̀ òròjọ <laughs> ìwọ lọ́kọ̀ sọ̀rọ̀ wà ànábì bẹ̀rù ọlọ́kọ̀ gbọ́dọ̀ parọ́ òdodo o sẹ́wọ̀n <laughs> pápá inú bá bí pé na ìyàwó Aisha pé yá adúláta nàfṣíà ìwọ ọ̀tá ara rẹ̀ yìí ànábì ọlọ́run ló ń bá wíwá ah, ànábì táwa ń pọ́n lé ah, ànábì ọlọ́run ní pé kọ́ òdodo ní kọ́sọ̀ sànábì ọlọ́run wà á parọ́ ni Abubakar gbé ọwọ́ sókè báyìí kọ́nà ìyàwó Aisha kí ànábì àsàlà ń ṣe ànábì gbà lọ́wọ́ mú ni má dà àwọn náà kalẹ̀ àgbà ìní ọwọ́ bá ń nà máa lọ́fà <laughs> ìní ọba ń nà ìyàwó mi <laughs> ní ọba mi ànábì gbá bùbákì lọ́wọ́ ọmọ ní jọ́ torí ọlọ́ ẹmọ tí ó tún wá ṣẹlẹ̀ wọ́n ní ìyàwó Aisha ọba tó lọ sáàdì ànábì ọba tó borí sáàdì ìlú ìkọ́nà yìí ẹjọ́ torí ọlọ́ ẹmọ́jọ́ náà mi o ẹmọ́jọ́ náà mi ó ṣé tí wà àtìyàwó rẹ bá ń jà sóò ní díjú débi pé bàbá rẹ fẹ́ gbárí ẹgbẹ́ ẹ fẹ́ nà dáadáa bí sẹ́ máa ń sẹ́nu mi ò jọ nítorí Ọlọ́run <laughs> mọ dáná sí o ìyàwó náà tó lè lọ sáàdì o ọkọ pé àmọ́ jẹ́rìí bá a bá ń jà bí ká ṣe kí ni o ṣùgbọ́n tí wọ́n bá ń báyàwó rẹ̀ jà bí ikẹ́ ẹkú ni bí ikẹ́ fọ́ra yín lórí ni tí wọ́n náà bá ń bọ́kọ̀ rẹ̀ jà ọ̀nà tíjọ́ tọ́ ni láptọ́ọ̀bù ẹ̀ mọ́lẹ̀ láptọ́ọ̀bù tó ṣe kí ni o fọ́ ọ̀nà tíjọ́ ṣe kí ni o tó mú fóònù ẹ̀ tó sọ́kàwé Aisha táwọn bá ń jà bí ti sí wípé ọ̀rọ̀ na ìyàwó ẹbí bí ẹbí yẹn ó sì máa dàrú torí pé naturally obìnrin ẹsẹ̀ ni téèyàn máa nà ìtọ́wá lè fa kẹ́ẹ̀nà obìnrin lọ́lọ́run ti aṣọ ọdún sọ́rọ́tù nìsa and no shoes kí mo pè jẹ́ mọ́ no shoes tásìkò bá gbàmì máa sọ̀rọ̀ ìbẹ̀ wà ní point tí mo kọ́ bí no shoes ọ̀rọ̀ ńlá ni obìnrin gbẹ́rù gbọ́n rí ọ̀ya wèrè ó ti yàyàkuyà kò gbọ́rọ̀ sọkọ lẹ́nu mọ́ ó ti di dìgbòlugi ìtọ́da fún ìdùnnú obìnrin ti ṣe ìrètí fáà ẹ̀mí ẹ̀ ti ga sọ́kọ ọkọ̀ gbọ́ náà mọ́ ẹ ṣe wáàsí fún ọkọ̀ gbọ́ ẹ pa àwọn èèyàn kan bá sọ̀rọ̀ ọkọ̀ gbọ́ àáfà ẹ lù ú kè wá ṣe lílù tẹ́ ẹ kàn lápá dọ́rọ́bán rọ́ìrọ̀ mọ́ bá rẹ̀ àpá ò gbọ́dọ̀ wà lára ẹ̀ lílù yẹpẹrẹ lílù kí mo pè jẹ́ mọ́ wàlẹ́ obìnrin tó bá jẹ́ ni ọlọ́run kẹ̀kẹ́ ara mú pankẹ́rẹ́ ọmọ sùkúù kẹ̀kẹ́ fún méjì ge mo ní ọmọ ìwọ̀là báyìí láti ìwọ̀là ẹ̀sìn pankẹ́rẹ́ wàlá ìtọ́bájọ́ méjì ó lè má sọ̀fọ̀ dídí ọ̀sẹ̀ kan pé ah irú ẹ̀ ló ṣe ọ̀kan náà àwọn ọmọ akéwì wàláyé láti tó ti lé níbi ọdún mẹ́jọ mẹ́tọ́ àtàfà àdìfẹ́ ra wọn tán fi bí àìmọye ọmọ wọn àjàrí ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ wọ́n wá jà inú wá bí àfà bá àfà sí ìmọ̀ náà wàláyé ó sì pè mí lórí fóònù <laughs> sórí ló jẹ́ pé àwọn àfà àtàwọn salárin náà wàhálà tó wà ń bẹ̀ kò yé ẹlòmíì lẹ́yìn ọdún mẹ́wàá wọn kálukú yín tẹ́ jókòó yìí sọ gbàgbé ẹ tọ́jà rìnà ìwà àtìyàwó rẹ ó lè gbàgbé

mo bá pe àfà àfà dẹ̀ sọkọ lórí fóònù ó ní wà láàyè òun rìgírẹ́tì pé òun náà èyí sí èso ẹgbẹ́ òun ọ̀nà rí láyé pé èyí dẹ̀ sọ lè bú kí ló dá wàhálà alẹ́ ọ̀rọ̀ ọmọ wàláì ọ̀rọ̀ ọmọ ló dá wàhálà láàrin wí aráàsì dẹ̀rẹ̀ kálukú náà ń ṣe kọ́mọ ó lè ya kí ni o ẹni ọlọ́run kẹ́kẹ́ farabalẹ̀ ọwọ́ pàfà ara náà wàláì ìbànújẹ́ dé bá ó bẹ gidi nu ṣùgbọ́n ìyàwó rẹ ó ti di dìgbòlugi bọ́ọ̀nà gẹ kò ní rìn nílé ṣe solution gbogbo wọn tó bá ti na obìnrin tó ń na obìnrin tó bá dàrin kan wàhálà ìyàwó ló dìbò lùgì òun náà wàá máa fún jà pé tó bá fún púlò méjì òun ọ̀dẹ́yọ kan padà fámìlì yìí ti dàrú tán kò lè jọ tànàbí àsálà kò lè jẹ́ kúdùá gbogbo wọn tó ọjọ́ kan ìyàwó sọ̀ra nínú àwọn kẹtọ́ tó máa ń fa wàhálà àánú ẹbí látọ̀dọ̀ ẹ̀yin ọkùnrin òun ni kíni o adamu limaxi filibayi ti máa lọ sọ̀rọ̀ kéèyàn ọmọ máa wà ń lépẹ̀ láwọn ìyàwó ọmọ rẹ̀ kọ́mọ̀ làásù tó yẹ pé gbogbo táìmù kì í sí pẹ̀lú ìyàwó àtọmọ èyí èsì ṣe sí àmẹ́bí wa Muhammad sọ̀sọ̀rọ̀ bó ṣe wù kí kálukú ó bí sí tò irú àwa tá a já àfa ọ̀n àfẹ́tì wa iṣẹ́ wa máa ń pọ̀ ń ta dúkìní lọ inú ilé lọ kì í ṣe pa àfi ń ṣèkà àlè torí pa níyàwó alọ́mọ ká mọ̀ sí ṣe ọlọ́run títọ́ ọlọ́run bá nídìí mọ̀ ṣùgbọ́n bó ṣe wù orí náà àwa náà lásìkò tá a mọ̀ lò lé bóyá ní ọlídé kan ó lò pẹ̀lú ìyàwó rẹ̀ lé bọ́yẹ̀ wà ní mítàmù kan ọwọ́ màbó sì máa lò pẹ̀lú ìyàwó àtọmọ ìwọ́tọ̀ ọjọ́ ìṣe ìjọba ń gbọ̀ bá ní líìfù mọ́tò wa máa ranjú lọ guest house kan kọlọ́n lọ sí club house ara àdánwò tí ń bẹ́ẹ̀ gbogbo sátidé sunday club house àwọn mùsùlùmí ló sì pọ̀ láwọn yìí sunday kálukọ́ wà pẹ̀lú ẹ̀ káta jẹnẹrétọ̀ máa gbádùn sẹ̀mí ayé wọn ti ra àwọn five alive fíríjì máa mú ẹ lọ àwọn náà lọ́pọ̀ jù nínú wọn o àwọn kìí sáwọn tí ọ̀gbẹ̀sìn yìí náà ni o club house wọn wà látàárọ̀ dìrọ̀lẹ́ kí náà ṣe club house wọn máa play fuji kí náà ṣe club house wọn máa yọ nǹkan gẹ̀ club house olórí club house ní kí ni o ìyàwó àtọmọ rẹ téèyàn ọba ti máa stay pẹ̀lú ìyàwó àtọmọ kéèyàn máa lásìkò tí ọmọ fi gbọ́ sẹ́ẹ̀rì inú tó máa du obìnrin láyé òun ni kọ́lọ́rọ̀ tó fẹ́ sọ ẹ̀mí rẹ ti kún kọ̀rẹ́ni tí ọkọ̀ ń pu ẹ̀fọ́ kíyàwó lónìí àfa Hadisi ń bẹ táwọn àfáà máa ń lò tẹ́ ẹ bá lọ ka àdìsí eléyìí tí ìyá wa Aisha tó gbà wá tọ́já sí wípé ìyá wa Aisha nàréètì ọ̀rọ̀ àwọn obìnrin kan fànàbí àsálà àti ìṣesí wọn pẹ̀lú ọkọ wọn àdìsí Bukhari àti àdìsí yẹn gùn pọ̀ ara táwọn àfáà yẹn ni pé ànàbí àsálà ọjẹ́ ni tí máa fara balẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ tó sì máa ń tẹ́tí gbọ́kíní o ìtàn bá sọ ṣé wọ́n lásìkò tó ọmọ lò pẹ̀lú ìyàwó àtọmọ rẹ̀ lé ṣé tíyàwó rẹ bá lọ́rọ̀ tó fẹ́ sọ sọ lásìkò tó fi máa gbọ́ sáwọn ọmọ rẹ gan dọ́ ọmọ àáfà àti kúrò ní látò òru ó tó di àrùn kó tó wọlé sátidé sunday kò sí ọmọ ọ̀dàmà ìyàwó ọ̀dàmà kò sí ìgbádùn kankan so orí kọ́ ọmọ kọ́ kẹ̀dẹ̀ pé ọmọ ẹ̀ẹ́dínú àwọn ti ní kíní kan ní èkó mọ́ lọ́dún ọ̀tún lákín tó dé one million ni ẹ lọ bi àwọn obìnrin àwọn anájòkó yìí wà láì kọtẹ́ obìnrin lọ́rùn tó wó kọ́ máa ní access ọkọ ìní máa ń fa wàhálà ńgbà bá fẹ́ yàwó kejì kẹta mo sì ń bọ̀ wá síbẹ̀ náà ọwọ́ àrùn tí mo kọ́ mi ọ̀rọ̀ ta abidu zaujat ńgbà bá débẹ̀ obìnrin níbẹ̀ kọ́sà mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú kéde kébé akẹ́ náà wọn o kọ́sà mọ̀ wà pẹ̀lú ẹ̀ gbogbo ògbà obìnrin láìkẹ́ púpọ̀ ọwọ́ òun fún òun fún ìwọ tó o fẹ́ kẹ́bì rẹ̀ ọjà kọ́dà bí ẹbí ànàbí àsálà kọjá wò kọ́ sí ọmọ lásìkò tó ọmọ stay pẹ̀lú àwọn tá a ní o ìyàwó àtọmọ àsìkò tẹ́ fi máa kẹ́kọ̀ọ́ àsìkò tẹ́ fi máa ṣe mọ́ṣú tẹ́ fi máa discuss tẹ́ máa ṣe mọ́ṣúárà tẹ́ máa jíròrò lórí àwọn ọmọ lórí ètò ìṣẹ̀mí ayé yín lórí nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé lórí àsìkò tẹ́ pẹ́ fi máa ṣe àwọn nǹkan míì gbogbo eléyìí kọ́ ọ wà nú àwọn nǹkan tí ọmọ ń fa tọ́ ẹ pé ẹbí mùsùlùmí ẹbí ọ̀dẹ̀ mi burúkú bákan náà ara ẹ̀ ní kíni o ìfṣáwù sírì kéèyàn máa spread secret àwọn nǹkan àṣírí àwọn nǹkan kọ̀kọ̀ tó bá máa pa ìyàwó rẹ kọ́ ọ máa sọ́ọ̀tà yóò dẹ̀bí rẹ ìyàwó rẹ kó o tó fẹ́ ó ní problem kan yín máa tọ̀ lé sẹ́yìn pọ́nmọ́ ìfilẹ̀ sáwọn òbí mi tẹ́ pé ó tún dàgbà ó tún máa tọ̀ lé ìwọ ò sí mọ̀ nígbà bá tún fẹ́ra yín lọ́ba tún ṣe bẹ́ẹ̀ lọ́ba ń lọ tójú ẹ̀ kí wàláì mi spread inú rẹ̀ ò ní dùn bọ́jọ́ láìsàn kan ti máa ń ṣe láàrin aláìsàn ni kíní kan ní máa ń ṣe lọ́wọ́ àwọn ọgbọ́n rẹ̀ lẹ́nu àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ rẹ̀ ń ta ẹgbọ́ ogun sí ìkàbáyé máa ń ṣe àgbélẹ̀ ti bọ́ ọ sọ̀rọ̀ fọ́kọ rẹ èèyàn márùn mẹ́ta ń gbọ́ ọ wá ní pé ta ló sọ ó ti àkọ́kọ rẹ náà ló sọ inú ilé yín ọmọ dà tẹ ẹ bá ti ń spread kíni o secret ara yín ara tí máa da lérú nìyẹn ànàbí àsàlàm dẹ́kọ̀ ṣàn wá lórí eléyìí bákan náà sùn vọ́nì kéèyàn ọmọ dábàá bú síra wọn àbáàbú ìyàwó rẹ̀ jáde lọ ó dọ̀ bá ṣẹlẹ̀ ìyàwó bá pẹ́ dé ó ló tó ti rìn lọ ó ń sìnà oníkẹ́ní kan ọba ti ń ro aburú sí ìyàwó rẹ̀ sẹ́ẹ̀rí kéèyàn ọmọ sáré àbòbí náà ló ń ro aburú sí ọkọ rẹ̀ ibi ẹ bá ti ń ro aburú síra yín fámìlì yìí ò lè tòrò dó àwọn àáfàá sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí ó ní tó máa ń fà la ṣe máa ń sọ fún gbogbo àwọn ọmọ tí èlò ilé ọkọ àtàwọn ọkùnrin tí ènìyàwó kan sọ́ra sí kíni o ní tó lè fa súwù dánni sẹ́rí ni tó máa ń fà pẹ̀lú ẹ̀sùrẹ́sì tèmi ọkọ àtìyàwó tí èjẹ́ kan trọ́ọ̀sì ara wọn àwọn àṣesí ìjà ìlíyà tó ti lọ a máa fà bákan náà àwọn àṣìṣe lẹ́yìn ìgbéyàwó a máa fà bíi kí ni ìtumọ̀ rẹ̀ obìnrin tó fẹ́ kọ̀ lọ́lé ọkọ rí orí kó ti ṣe sìnà láìmọye ìgbà irú ẹ̀ wà nù tó dáàrin àfáà kan àtìyàwó ẹ̀rù àfáà lóhùn trọ́ọ̀sì ìyàwó mi tó bá ti pẹ́ báyìí ó tọ́ lọ sí sinmi torí pé kò bá ní fẹ́ jìn ó ti ṣe rádaràda gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi ẹ tírẹ̀nì àwọn ọmọ yín o kán mọ̀ ṣe rádaràda tí wọ́n wọlé ọkọ wàláì téèyàn bá fẹ́ yàwó tó jẹ́ pé ọmọ pé yàwó rẹ̀ sọ rádaràda tó bá délé láago kan òru ó ní wàláì mo fọlọ́ ìbúra ìyàwó mi ò lè ṣe rádaràda nǹkan kan lọ́yà ṣẹlẹ̀ ìwọ náà rèé tó sọ wípé àfa ìyàwó rẹ ni mo jẹ́rìí àfa mi kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ṣé ìyàwó rẹ trọ́ọ̀sì ẹ̀ ṣé ìwọ náà trọ́ọ̀sì ìyàwó ẹ̀ ìyẹn da fámìlì yẹn rú kí nǹkan bá ṣẹlẹ̀ ẹ tàrí máa dábàá bú àbá àbú àmọ́ ṣẹlẹ̀ bi ọ̀rọ̀ owó àbá aláìyìn trọ́ọ̀sì o wọn mi bi ọ̀rọ̀ owó ẹ máa wá dábàá bú síra yín kódà níbi àwọ ẹlòmíì jalè lóòótọ́ ni a máa jalè bóun ní yóò ṣe jọta nàbí ibi pé kí ni kò sì fi ẹ ara yín lórí nǹkan tó kéré sẹ́wà trọ́ọ̀sì ara lórí nǹkan tó tóbi ẹbí àfi ká ṣọ́ra bákan náà nínú àwọn nǹkan yẹn òun adamu mushawara máa zawuja kéèyàn mọ̀ mọ́ jíròrò pẹ̀lú bẹ́ẹ̀ lórí àwọn tó ń ṣe pẹ̀lú kíni o mọ́rù zawujiya àwọn àlámọ̀rí tó yẹ kó àfẹ́ ti marital life yín àbáwọn àlámọ̀rí mi jẹ́mọ́ àrùn tí mo dé ẹja farabalẹ̀ àwọn èèyàn máa máa àdísì dọ̀ ìfù kan wá pàànàbí sọ wípé ọkùnrin tó bá jókòó lọ ẹni máa ń gbọ́ bí i jíròrò ànàbí ọ̀sọ̀ bẹ́ẹ̀ <clears throat> lóòótọ́ lànàbí ni pé obìnrin nùkùsọ́nù díínì wàláàkìlì ànábì lóbìnrin dínkù lẹ́sìn àti ní làákàyè ẹ má ṣe mistake ànábì ọ̀sán kóbìnrin ò brilliant àwọn èèyàn ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ò brilliant wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ọ́ àsórí àti kéèyàn ò ní foresight kéèyàn ò láròjinlẹ̀ tẹ́ ẹ bá kóbìnrin hundred jọ ninety nine wọn wọn láròjinlẹ̀ obìnrin yìí tó fi jẹ́ pé ọlọ́run ṣe ni pé àwa ni kọ̀wàmú náà ọmọ jíròrò pẹ̀lú ìyàwó rẹ ṣùgbọ́n wọn náà ṣe bọ́ ọlọ́pọlọ àwọn àmọ̀ràn tí ìyàwó rẹ bá fún ọ wà wá gbé sínú àjọ ọ wà ṣe kí ni ọ wà àjọ ètò abẹ ó ṣe kí ni o ọ dànù ìtọ́jẹ́ ìlú ọbẹ̀ ló kù jẹ ṣùgbọ́n lómi ọ̀ralẹ̀ ìyàwó ọmọ orí ìyàwó ẹ̀sìn ká ọ̀sánwó ájì tẹ́ san pé kọ̀báyàwó jíròrò ọ ń dáwó mọ́tò jọ kọ̀báyàwó jíròrò orókùnbáyà tó yàwó bá ti lè máa ń pò wọn wàhálà ọmọ ṣẹlẹ̀ Islam ọ̀tàkùn kọ́ báyàwó rẹ̀ jíròrò àwọn tó kálukú lọ́wọ́ á mọ ìyàwó ẹ̀ ẹlòmí àgbẹ̀ ìyàwó ẹ̀ tọ́bí lẹ́gbẹ́ owó kan dọ́wọ́ mi ní ìsìn wàhálà ni ọba ń wá táàfin náwó ń tán kí ló fà àwa ti rí tiwọ̀ ọ̀bà rí omi tó yẹ pé gbogbo ntọ́kọ rẹ̀ òfin ní lájẹsẹ́kù níjọ ọkọ ti lè sọ létí ẹ̀ báyìí pé òun sì múra ìyàwó kejì o téèdì àárọ̀ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wàhálà yà fáyín ò tí rí àchí wàhálà lóbìnrin yẹn bọ́kọ rẹ̀ wá bí kọ́ lọ nípa ilé báyìí lọ́yẹ káwọn gbà ilé tọ́yẹ pé tẹ́ bá sanwó rẹ̀ tẹ́ bá yọkùn ní sálárì lọ́dún ní tí ó kù òní tó ṣe nǹkan bí kò ní sùkúù báyìí ní ẹja fọmọ sí ẹ̀tọ́ ẹ̀kọ́ fọmọ public school tẹni private school ní kọ́mọ́ ọmọ lọ wọ́n wá ń ba wá wàhálà tẹ́ pé láti inú wàhálà kan bọ́ sínú wàhálà kan wàhálà ọlọ́run ni ọba tọ́mọ ń tọ́pamọ́ o ṣùgbọ́n Islam ó sọ pé obìnrin kò sọ pé má bà wọn obìnrin mi ẹ jà pé ìyàwó ànàbí àṣàlà òun ló fún ní márùn nígbà táwọn sàábé tànàbí nìkan fari wọn tí wọn ò ṣe kí ni tí wọn ò fari nígbà ájì ta ló fànàbí àṣàlà náà ànàbí ẹ̀kọ́ lè tó bá àṣìlá ẹni tí máa bá wọ fárí yá kù ni ọmọ bọ́ fárí gbangba àwọn sàbẹ́ lánàá bí tọ́ta kí lẹ́sìn jama wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́fà tí ta ló fànà bí ní márùn jama obìnrin wàláì ọ ń bẹ nínú àwọn obìnrin àwọn tọ́lọ̀ ń sílẹ̀ lọ́pọ̀lọ́ pípé tọ́jẹ́ pé tọ́ bá fún ọ ní márùn tọ́ ọba lù ayé rí olójútù sọ ọ̀fọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àwọn ọmọ gbẹ̀dẹ̀gbẹ̀ umu mo ti conclude Samsung làmọ́ ọmọ lọ báyìí ìyàwó ní ẹjẹ́ àmọ́ lọ sí sùkúù tẹ́kílò mi ò dẹ̀ gbọ́ Samsung yẹn là mọ́ lọ ìyàwó ní àṣẹ́rí sùkúù tẹ́kílò òun láǹfààní báyìí ó láǹfààní báyìí ó láǹfààní báyìí no no no mo ti conclude Samsung yẹn ni màá mú lọ kò sí ní tó burú kẹjọ jíròrò kí ni wọ́n ti fẹ́ mú lọ sùkúù Samsung ọ̀sọ̀dì torí ìdí báyìí wọ́n ń kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀ ìwé ẹ̀wọ̀n wọn láwọn tíṣà tó kọ́ bẹ́ẹ̀ kìíní àá sẹ́ẹ̀rí sùkúù tẹ́kílò àwọn tó ń ápùrà ní wọ́n tó ń kọ́ kọ́ǹpútà sẹ́ẹ̀ fóun ti ní advantages ẹjọ wá jò síra wọn ibo ni káwọn ọmọ yín ọlọmọbẹ ọkùnrin mi àpàṣẹ wàá ni ìtàṣẹ rè wọn àbíyàwó dá kódà tẹ ẹ dórí oúnjẹ ẹ lè máa ṣe mọṣọ ara àfáà kí ni ká jẹ láàárọ̀ yìí túwó ni ẹjẹ ajẹ àti jẹ túwó ti pẹ́ kí ni ká jẹ lọ́sàn yìí gbó gbogbo orú àwọn oúnjẹ mélòó ní jẹ mọ́nu lé wa ara pọ́blẹ́mù tá a nínú àwọn ìyàwó wọ àwọn oúnjẹ Yorùbá gidi ṣèlú lẹ́yìn indomie spaghetti ah Yorùbá lóúnjẹ àgbàdo nìkan sápálá ìjọ wo mo jẹ sapala kẹ́yìn tẹ́pọ̀ ti yọ̀ bí ọ̀lẹ̀ ìjọ wo mo ti jẹ́ kẹ́yìn àfà ẹ̀yin omi wàhálà tó ń ṣe oúnjẹ tọkọ rí òní à tó rírẹ ọmọ <laughs> láìláìláìlá tó ro ègbò gidi bọ́pọ̀ rẹ tó ń ṣe ẹ̀wà àtọ̀fọ́ gidi túwo tó ń ṣe gbẹ̀gìrì tó kí lọ́dọ́ tí ó jẹ túwo àti gbẹ̀gìrì wàhálà ìtinú rẹ ikùn gan ọmọ kan tí ọmọ ṣàdúrà gidi ó jíròrò kí ni ká jẹ kí ni kò ojoojúmọ́ ráìsì ráìsì ráìsì ṣé ráìsì nìkan ló ń jẹ ni ẹ̀wà ẹ̀wà ẹ̀wà iṣu iṣu iṣu ẹ̀sà oúnjẹ míì

ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọkùnrin ọsọ ìyàwó ẹ̀ ní o ọsọ di àjẹ́ ọsọ dé sùn ọsọ dé èèyàn burúkú ọsọ dẹni táì fọ̀rọ̀ ọlọ́ ilé ọmọ gbóná ìyàwó àwọn ẹ̀ ìkàkúlà wa iná lọ́jẹ́ wọn ralẹ̀ wọn ò jẹ́ àmọ́ tí wọ́n fi ra mọ́tò wọn ò jẹ́ àmọ́ tí wọ́n fi ṣe kíní wọn ò jẹ́ àmọ́ ìyàwó wa máa rí ìyàwó náà ní fíkọ̀ náà rẹ̀ kò ní ní trọ́ọ̀sì náà ẹbí ìyàwó ọ̀ọ̀kà wọn kún ànábì ọ̀sálàm ìrẹ́ ti kàtán rẹ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó Khadija tó kú a máa pàwọn fámìlì ìyàwó Khadija lé a máa fi àwọn itan ẹran apẹ́ ẹran ránṣẹ́ sáwọn tọ́jú àwọn ọ̀rẹ́ ìyàwó Khadija àwọn èèyàn rẹ̀ ṣé ẹ̀rọ pọ̀lọpọ̀ wa nínú tí ọmọ jẹ́kẹ́ bí wọ́n dàrú òun ni ká fẹ́ ọmọ lẹ́bí kan tán a fẹ́ ọmọ láti inú fámìlì kan ọmọ yẹn wá dọ́dọ̀ wa àwọn fámìlì rẹ̀ àwa ń jẹ́ kó yẹ pé fámìlì rẹ̀ they are non-entity they are nothing bó ṣe wù kíyàwó yẹn ó nífẹ̀ẹ́ rẹ̀ tó fámìlì rẹ̀ lọ́kọ́ mọ̀ wọ́n ń ṣènáwó fámìlì wọn kí ló burú kẹjọ lọ́bẹ̀ lẹ́yìn pé ẹ̀ ni wọ́n ọ̀dọ̀ àwọn àfihàn sóòkù tí wọ́n wọ̀ sóòkù wọn ò sì ní pé ọ̀sìn mọ́lúdì àwọn èsè mọ́lúdì o ẹ̀yin èsè nìkáì náà bídí àtúni nìkáì ẹ̀yin èsè àkìkọ̀ ẹ̀yin èsè fírídọ́ọ̀mù àwọn ní ọ̀nù ni ọjọ́ lọ́kọ̀ọ̀sẹ̀ àdébíọ̀sálà èèyàn máa ń ṣe dáadáa síta ni o fámìlì ìyàwó èèyàn ni wàláhì inú ìyàwó rẹ̀ ọmọ dùn èmi ti rí fámìlì sẹ́yìn mọ́ fámìlì tó já sí pé ọkọ ọmọ wọn ọfẹ́ ìyàwó kejì àwọn náà bá ọmọ wọn jà pé olójú kòkòrò ni ọ òjòwú ni ọ aláìnítẹ́lọ́rùn ni ọ sọ ọfẹ́ pọkọ rẹ ni kí ló tó fi ó ṣe fún ọ kí ni ò ṣe fún ọ tán ọ̀yá lọ pokùnso aláìnítẹ́lọ́rùn òjòwú wọ́n sì wà ń bẹ̀jọ́ tọkọ ṣe kí ni o tó ń ṣe ìyàwó kejì <laughs> fámìlì ìyàwó alákọ̀ọ́kọ́ gbogbo wa la fara mọ́ yọ fẹ́ yàwó kejì òjòwú ìyá ni ọ́ kò fìyà jẹ ọ́ ọ́ ń tọ́jú rẹ ó ń ṣe dáadáa sáwa náà kí ló tó fẹ́ ṣé wọn nìkan lọ sọ́bọ̀ ṣe court marriage ni ojú wa ti ọmọ torí máa fà ṣe kí ni o ọ̀dà ní family ìyàwó ẹ̀ ṣùgbọ́n wọ́n gan fúnra rẹ̀ sọ ọ̀dà family ìyàwó ẹ̀ níbo ló ti dá sọ ọ̀dà family tiẹ̀ gan ilé rẹ̀ ọmọ gbóná torí ìyàwó inú rẹ̀ ọmọ bàjẹ́ kórí sí pé fámìlì tiẹ̀ ọ̀ọ̀kà wọn kún ṣùgbọ́n kọ́ ọ̀kà wọn kún ó dìgbà léyà ẹ bá bá fún màmá ní ẹran ìkìlì mẹ́jọ ó dìgbà àtúnú àwẹ̀ ló gbé bọ́ọ̀ fìtà lọ wà láì inú ilé yẹn ọmọ tòun sórí ìyàwó gẹ̀rẹ́ fi àmà ẹ ṣe àná ẹ sáfún lọ fún ẹ ṣe ọlọ́run ẹ̀jẹ̀ yóò tún ṣàdúrà fún ọ kí ló jẹ́ ọmọ ẹ kí ọ torí màmá rẹ̀ ló ní kọ́ lọ gbé bọ́ọ̀ fìtà fún ọ níjọ́ ó rí jọ́ náà kò ní kí ọ akẹ́ntara ajẹ́ ni pé ni bàbá àfà rẹ̀ ó ti di bàbá rẹ̀ báyìí ó màmá àfà rẹ̀ ọlọ́mọ ọmọ iye ọmọ rẹ̀ níjọ́ tó sẹ́ndì bọ́ǹfì tàṣí mọ́ ọmọ rẹ̀ wà láì ó rí pé yóò kí ọjọ́ kejì níjọ́ tó ní kọ́ lọ fún bàbá rẹ̀ lẹ́ran iléyà ó rò pé ò ní kí ọ ó sì rí pé òsè dára sáwọn bàbá àti ya tiẹ̀ bàbá àti ya tiẹ̀ ọ̀ọ̀kà wọn kọ́ ẹ wá tara yín jẹ́gẹ́ dádì mi àti dádì rẹ wàá mú wọn ní dádì mọ́mì mi àti mọ́mì rẹ rárá o kálukú mọ iye ọmọ tó bí o ìtí ọ̀jẹ̀ kí bàbá rẹ àti bàbá tiẹ̀ náà kádì kankan náà ni pé bó o ṣe ń ṣe dáadáa sí fámìlì ṣe bẹ́ẹ̀ ẹbí ọmọ tó torí àsìkò tí ò sí ẹ jẹ́ kí n bọ́ sórí ìtẹ̀yìn obìnrin mo ti fòdí ẹ̀nu tàwọn ọkùnrin torí àsìkò ọgbà wa alákọ̀ọ́kọ́ ẹ̀yin obìnrin ẹgbẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹbí tí dàrú àìṣe sùúrù ẹ̀yin obìnrin o alákọ̀ọ́kọ́ nínú nǹkan táwọn àáfàá máa ń fa kílẹ̀ dàrú látọ̀dọ̀ ẹ̀yin òun ni ádámù tọ́à jama kí mo gbé o kéèyàn má tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kéèyàn má tẹ̀lé kí mo gbé jama àṣẹ ọkọ rẹ̀ ìyẹn jálá kọ̀kọ́ sẹ́ẹ̀rí kéèyàn má tẹ̀lé àṣẹ ọkọ nìkan ní tó kó sínú pọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ jómi ẹjọ́ ẹgbọ́n tí mo fẹ́ sọ dáadáa ẹbí wa ọlọ́run ìjọ dàrú ọfẹ́ lọ kí dádì rẹ̀ ara dádì rẹ̀ ọ̀yà àáfàá lọ́ọ̀ gbọ́dọ̀ lọ wàláhì tó bá lọ ẹlẹ́sẹ̀ ni wọ́n adúrú lọ ọ̀rẹ́ rẹ kan bímọ ọlọ́ọ̀fẹ́ lọ àáfàá ní ọ̀sán yìí ọ̀gbọ́dọ̀ lọ ọlọ́ọ̀fẹ́ lọ́jà àáfàá lọ́ọ̀ lọ́jà lónìí ọ̀dọ̀ kan la ọ̀gbọ́dọ̀ lọ tó bá lọ ọ̀sẹ̀ lọ jẹ́mọ̀ sí táwọn sọ́yà bí òye àáfàá ní mi ìfẹ́ rí ọ nílé ọ̀kan yẹn mọ́ ilé ọ̀kan yẹn mi ò fẹ́ kọ́ ọlọ́mọ pọn mí bẹ́ẹ̀ mọ́ tó bá lọ pọn mí bẹ́ẹ̀ àáfàá kú ti lọ bí iṣẹ́ ọba lọ pọn mí bẹ́ẹ̀ lọ́sàn-án sọmọ pé àáfàá rí orí ọ ṣùgbọ́n ọlọ́run ṣe kí ni o ọlọ́run rí ọ ẹlẹ́sẹ̀ ni ọ tó o bá lọ pọn mí bẹ̀ ọ́ bẹ àáfà rẹ níbi àáfà ẹjọ́ náà lóbi tó tòrò wà ládùúgbò ìní jáàmù tí n ti lọ bẹ afọ àrí ò lè sọ pé ọmọ lọ bóyá wà tẹnìkan jà ń bẹ bóyá àáfà ń ara àwọn boyfriend ayé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá torí àwọn tó ti rí náà bẹ̀rù ìfẹ́ rí tó o bá lọ wà láyà aṣọ tẹ́wọ̀ jáde pọ̀ ẹ lọ change ọ lọ change. ah Timothy, mo ti lọ dáadáa tí mo ti sọ pé kinní kan tí àfa rẹ bá sọ fún ọ lọ́tẹ̀lẹ̀ sẹ́ẹ̀rì máa tẹ̀ láṣẹ ọkọ ara tí ọjà yorùbá wà lùjọ náà anábì wa muhammad sallam ó ní ìdásọ́ láti lè mara atu khamsa tóbìnrin bá ń kírun wákàtí márààrún ìwọ ọtọlọ́ọ̀nù wàsọ ọmọ ṣáárọ̀ à ọ̀ ń gbààwẹ̀ ramadan ìwọ ọtọlọ́ọ̀nù wà á fi god fáríjà à ọ̀ ń sọ abẹ́ rẹ̀ mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ wá àtọ́ at báàlàhà ọwá ń tẹ̀lé baálé ọmọ pé baálé lárúbáwá ni wọ́n yánu lárúbáwá ni báàlù ọkọ ní jẹ́ bẹ́ẹ̀ olówó orí rẹ̀ ọkọ ẹ̀yìn mẹ́rin nu sóyè ní ìsìn baálé ọwá ń tẹ̀lé baálé rẹ̀ kí làlàá wọ́n sọ fún obìnrin pé udiku lili jannata min ayi abiwabiha shit ọyá ìwọ obìnrin máa wà àlùján náà ilẹ̀kùn tó bá wù ọ́ ní ọba àlùján náà torí pé ó ń ṣe ọ́ ń tẹ̀lé tọ́lọ́n ó tó ń tẹ̀lé títa ní o tọkọ rẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ mọ́ yarí mọ́kọ yín lọ́wọ́ ẹ̀rù yín ń bà mí o ọmọ tẹ́lù yẹn ṣe ń bà mí ìjọ ń ra àlùbáríkà fáwọn ọmọ rẹ bíi sẹ́rù nǹkan tó ń ṣe ìkọ́lá àwọn ọmọ òjògùn sẹ́ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń dàgbà àwọn ọmọ ń lẹ̀ lára yín bàbá sọ pé ẹ fọṣọ́lẹ̀ ò ní bá fọṣọ́ ẹ dáná kíní ò ní dáná rẹ̀ ẹ má lọ bí báyìí ibẹ̀ lọ́ọ́ lọ mo lọ sẹ́wọ̀n ìdí ni wípé kí wàhálà kan ṣẹlẹ̀ ládùúgbò ìyàwó rẹ̀ ń ta kẹrosíìnì ẹnìkan wá ra kẹrosíìnì ọba rí pé wàláì mo ti fún yín lówó ìyàwó rẹ̀ ẹ̀ fún mi lówó ọba dìjà kò ní humanus etí yín mélòó ẹ dákẹ́ ó ti fún mi lówó ẹ wọlé lọ wàláì kíyàwó sí lọ ọba ẹ ti fún mi lówó ẹ máa lọ dàbọ̀ wàláì yìí ni àbí yìí wá kèlé ní kẹrosíìnì ọ̀dẹ́ wà lóde àfẹ à ìfẹ́ kẹyàn mi jẹ ní ká máa parọ́ wẹrẹ mọ mi wà láìwọ fún mi lọ́wọ́ mo lè fọgbọ mọ wọn lórí sóbìnrin rẹ ni ọ ọkọ rẹ kò ní ó tó kò ní mo ẹsẹ bẹ̀rẹ̀ ní wà láyé sóbìnrin ọwọ ní fámìlì rí o tó kó lè tó náà ọkọ ò lè nífẹ̀ẹ́ rẹ náà èèyàn pọ láṣẹ ọ̀tẹ̀ láṣẹ rẹ bó o ní o sì nífẹ̀ẹ́ rẹ ẹ wo iléeṣẹ́ gan kéèyàn dá iléeṣẹ́ lẹ kéèyàn dá sùkúù lẹ yóò yá àwọn pòpáìtọ́ kan kọ́ ọmọ bá staff kan sọ̀rọ̀ kọ́ ọmọ ṣe arrogant wàá sáàkì ẹ̀ with you or without you my school will continue existing i do tell people gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ rí láyé èmi ò kí ń ṣe báyìí wàláì mi ò kí ń ṣe bẹ́ẹ̀ mọ ọmọ nature mi mọ ọmọ sọ fáwọn èèyàn pé jẹ́ sọ kankan fún ọ so orí tó o bá ti sẹ́ńdì kan lónìí ọwà ń bẹ̀ ò sí bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá nílé iṣẹ́ ọmọ exist wàláì yọ ọmọ exist ẹlòmíì máa tan rẹ̀ jẹ́ pé ah tí n bá kú òun bẹ́ẹ̀ màá gbó wọn ó lè gbó wọn kankan ẹ̀yìn oṣù méjì mẹ́ta wọn ò fi ilẹ̀ ẹ̀ mọ ìwọ kọ́ ọ dáa jù láyé ìtọ́ nǹkan àwọn tó lè kọ́ wọn pọ̀ ẹlẹ́bí tó wà ní ẹ̀ á ah, ní ṣe ni with you or without you the company will continue existing ẹlẹ́bí ọ̀rọ̀ pé ṣé wọ́n lọ́lọ́run tó gbé kalẹ̀ tó bá jẹ́ pé ìwọ ló gbé nǹkan kalẹ̀ ibù àìmọye gbẹ̀yàn gbé kalẹ̀ gan tó jẹ́ pé ó ti kọjú òye tiẹ̀ gan kéèyàn wà lẹ́sẹ̀ kọ́ ọmọ pásítọ̀ àfẹ́ lásẹ̀ kọ́ ọmọ lagiri ẹdúró ṣèbí àràbí kàǹsílámù lẹ́yìn ṣe ṣe é máa ń pa sáyẹ́ǹsì ni àní tí mo fẹ́ kó o ṣe no no no me i can't do that you can't tell me àfa ọ̀dà ó sì dòṣù tọ́lẹ̀ ó sì sọ sálárì ẹ̀ tó ìníbi rẹ̀ mọ́ ṣé wọ́n bí ọ̀dà kọ́ ọmọ ẹ̀bọ̀ lọ́la ọ̀dà mi lóhùn ni ilé iṣẹ́ mi wo ká tó wá lọ́kọ àtìyàwó àṣọ lórí tí máa da ẹbí mùsùlùmí irú ni kíyàwó ọmọ ṣe kí ni kọ́mọ gbọ́ràn kọ́mọ tẹ̀ láṣẹ ọkọ ìyẹn a máa fa àtàkàbù arrogance kẹ́mi obìnrin ọ̀gá a máa dẹ̀bí sẹ́ẹ̀rí tí máa ń jẹ́ kẹ́mi ọ̀gá pọ̀ ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ gbà rìn dáadáa sẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ó ṣẹlẹ̀ sáwọn sàábé o àwọn sàábé dẹ̀ da àjèmí àti yín lọ o alákọ̀ọ́kọ́ tóbìnrin bá lówó lọ́jọ́ kọ ẹ̀mí rẹ̀ á máa ga ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ́ mi àtẹ̀yìn tẹ̀ tó padà máa gbọ́dọ̀ nílẹ̀kọ̀ọ́ yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé Zainabu ọ̀kan nínú ìyàwó àfáà wa Abdullahi ibn Mas'ud ó lówó lọ́jọ́ Abdullahi ibn Mas'ud náà kódà ó ti fẹ́ yọ sàkárí túbú mọ̀sùlù ní pé èmi lọ́ọ́ yọ sàká fún tó lọ bí ànábì tánàbí ní ntọ́kọ rẹ sọ́kọ rẹ ìyàwó lè yọ sàká fọ́kọ ọkọ ni ò lè yọ sàká fún kíni o ìyàwó torí pọ̀ràn yẹn ni kọ́kọ́ náwó lé ìyàwó lórí kèé sọ̀rọ̀ yẹn kí ìyàwó náwó lé kíni o ọkọ lórí ibnu masudi ìyàwó rẹ zainabu ó lówó lọ jùlọ tó ń ti bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀gá sí ibnu masudi ìwọ tọ́lọ́ bá ní olówó lọ́jọ́kọ̀ rẹ lọ medical doctor ni wọ́n àáfàá rẹ̀ tíṣà ìwọ́n gba bí two fifty thousand lóṣù àáfàá ń gba fifteen thousand naira wọ́n jẹ́mi rẹ̀ ọ̀gá ṣe bí ìyàwó àfọ̀díjà gbogbo two fifty rẹ̀ ń jẹ́mi rẹ̀ ọlọ́ọ̀lẹ̀ ẹwà ẹwà máa jẹ́mi obìnrin mi ọ̀gá èmi tí mo fáìn báyìí èmi tí mo dáa báyìí ìyá ọmọ wa ṣe gidi máka ìṣọ̀kan ilé yìí ò ní tóró torí fámìlì ẹwà kọ́ ni tá a gbé fámìlì lé lórí àìmọye ẹntọ́ fáìn tí wàhálà ń ṣẹlẹ̀ fámìlì wọn ẹwà kọ́ understanding ni ẹ̀sìn ni ìbẹ̀rù ọlọ́run ni ìtẹ̀lé tọlọ́run tànábì ni position of authority ipò a máa jẹ́mi ọ̀gá jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé ọkọ bọ́yọ́ nínú ilẹ̀ ilé iṣẹ́ kan ìyàwó sí rè dàrẹ́tọ̀ ní lọ́sítù ẹ̀mí rẹ̀ ọmọ wa ga ah èmi tí mo ń darí ọsítù èmi tí mo ṣe gbá èmi tí mo ṣàwo àáfà mọ́ jẹ́mi rẹ̀ ọ̀gá jẹ́kẹ́mi rẹ̀ ọlọ́ọ̀lẹ̀ sọkọ rẹ̀ ṣe ń tàn sọ́yà àbí òye gbogbo eléyìí ká sọ ṣe bákan náà asúntàtù sẹ́yìá bad companionship ẹ̀yin obìnrin take note àárín yìí mímọ báwọn obìnrin bú rìn láwùjọ ó ń da ọ̀pọ̀lọpọ̀ léwu ṣé àmọ́ obìnrin ní òdèlé olóògùn àwọn ọ̀rẹ́ rẹ̀ tájọ́ ládùúgbò náà mú lọlé olóògùn ó ní àṣẹ wa mọ́ tọ́sẹ̀lẹ̀ báyìí ní ìsìn aláàfó òun ìjẹ̀ tí a múra àti fẹ́yàwó mi báyìí ó ní kò ní ṣeé ṣe bàbá kan bẹ yọ bọ̀ sí nǹkan kan tó bá ti dàbí aṣọ rẹ̀ gbogbo rẹ̀ ó dojúrú ni jama kí lọ sọ fámìlì àdó lórí ibu àwọn ọ̀rẹ́ ibu ẹlòmí ọmọ bí wọ́n ṣe ń jí owó nínú àpò ọkọ ọ̀rẹ́ rẹ̀ nìkọ́ ẹlòmí ọmọ bí wọ́n ṣe ń ṣe sìnà ọ̀rẹ́ nìkọ́ pé ẹni tó bá lọ́kọ tí ò lálẹ́ kò lè ní tẹ́gbẹ́ ní o ti ní bá ṣe máa ń ṣe o iṣẹ́ wo lọ́kọ rẹ̀ ń ṣe iṣẹ́ báyìí àsìkò ló máa ń wà nílé àsìkò báyìí àsìkò táàfì lọ́ máa ṣeré tó bá jọ́ lọ́sàn ó máa ń travel ìjọ tí ọba sí ń lé ẹgbọ́n ní ìsìnkà tó tẹ̀lé Ògùn state obìnrin tó bímọ mẹ́rin tó sì lọ pọkọ lẹ́jọ́ pé òun kọ́ ló lọ́mọ mẹ́rẹ̀ẹ̀rin ará àká ló lóní ìkádẹ̀ ti wà yunifásitì inú wọn jama ẹ̀dá mi lóhùn ni ibi máa bẹ́ẹ̀yàn búrìn obìnrin míì tó ń zìnà wọ́n bá wá máa ń friend yọ́ọ̀ máa tójú bọlé olóògùn yọ́ọ̀ máa ṣe rádaràda inú fi já sí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ ìyàwó ọlọ́run ó bí yín ta nìyàwó yín bá rìn ẹ gbọ́dọ̀ jẹ́ kíyàwó yín ọba àwọn obìnrin kódà lizin èèyàn lè jẹ́ sísà tó ń lò jáàb èèyàn lè jẹ́lẹ̀ àti bojú tó ọba ti rí pẹ́ni ẹni bú ni ó lè influence ìyàwó rẹ̀ negatively má jẹ́ ọba rìn sẹ́yìn mọ́ tó ṣẹlẹ̀ sí kan náà àwọn salaf abu muslim al-Khawlani nínú àwọn tó súnmọ́ Muawiya ni ọ̀rọ̀ yẹn mẹ́rin tí ra túfà tó làárùs ẹnìkan wá báyàwó ẹ̀ tí ẹ̀gẹ́ tó ń ṣe wípé wọ́n kọ́ pé kọ́ lọ ṣe nǹkan ṣíríkú o ọkẹ corrupt ìyàwó ẹ̀ lọ́nà kan pẹ̀lú materialism pé ó gbèfè ayé ó ní rẹ ó sì péré níyàwó àbú muslim al-Khawlani ọkọ rẹ̀ dẹ̀ súnmọ́ khalifa ìwọ náà ló ṣe wàhálà ìwọ ò lé ní kọkọ rẹ̀ ó sọ fún khalifa kó fún yín lọ́mọ ọ̀dọ̀ kọmọ ọ̀dọ̀ máa bá yín dáná kọmọ bá yín fọṣọ kọmọ bá yín pọnmi kọmọ bá yín tọ́jú ẹran ìwọ lọ wá ń ṣe wàhálà fọ́kọ irú wàhálà wo nìyẹn àbú muslim al-Khawlani ẹni Ọlọ́run dẹ̀ ni ọba wọlé sọ̀rọ̀ kẹ́ni tí wọn náà ń bá rìn ńlọ́dà àríwá àtọkọ rẹ̀ rú bóò ló ṣe dàrú ó ní wùmù irú bàtà rẹ̀ wọlé àwọn ọ̀kì bàtà 700 ọlọ́mọ báyé mi jẹ́ mo jẹ́rìí àfáà mi ò lè ṣe rárá àdá yẹn bàtà 25 bàtà 47 irú báàgì irú fóònù wọlé ń lo ìfóònù tán náà sọ bẹ́ẹ̀ ah ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ ń sí odò ẹ̀yin gírádúrẹ́tì fóònù tí ò lè lo whatsapp fóònù tí ò lè lo togo tí ò lè lo twitter tí ò lè lo instagram ah táwọn afáyín bá ti dé ẹni pé fóònù àfáà yẹn ẹ̀wò òun dẹ̀ lo tablet ó tún lo council òun lẹ́ẹ̀ máa ń bíi ó ń lo gbogbo ẹ̀ ẹ̀ lé ní ọ̀rá fóònù lá fún yín àfa àbá dé lóòótọ́ sàlámù alẹ́kùn àfa àti ẹ̀rẹ́rìn bọ̀ my dear ah, àfa my dear wèrè wo ẹ wo ọ̀rọ̀ kan bẹ tí mo ní máa sọ ẹ mọ̀jọ́ pé ìdíyẹ dé wàhálà ìfóònù rèé tí mò ń lò mi ìfẹ́ mọ́ ẹ̀rọ kẹ́ tábìlẹ́tì fẹ́mi náà ni mo fẹ́ kẹ́ ra android phone fún mi ni. abu muslim alkhawlani ọwọlé báyìí ìyàwó ẹ̀ gbọ́rọ̀ kó lójú ẹ lọ bá khalifa o a nídìí ọmọ ọ̀dọ́ wàhálà ìpọ̀ ah, èmi náà ní sẹ́ńgbà kò sí grinding machine kankan gbà náà èmi náà ní lọ́ta èmi ni màá lọ ìlúbọ̀ èmi màá ṣe gbogbo ẹ̀ ẹ sì sún mọ́ gọ́vnọ̀ ẹ sún mọ́ president ẹ sún senator ah abu muslim rí i pé ìyàwó mi ṣe báyìí sẹ́rẹ́ ìtẹ́ ẹjọ́ kọ ìyàwó ara tó fi yẹ kẹrin báyà sọ́kọ nìyẹn nù wọ́n yẹ kó o study ìyàwó ẹ̀ tí ìyàwó rẹ bá ti ń ṣó àwọn tendencies kan ó dẹ̀ wàláì àwọn kan ti corrupt ìyàwó mi ìyàwó mi ṣe báyìí ṣùgbọ́n ẹlòmíì náà ọ̀gbọ̀n ọkọ so orí èèyàn máa ń wú ọ̀rọ̀ jáde lẹ́nu ìyàwó six ò ní ok tablet ah pẹ̀lú àṣẹ ọlọ́ ẹ wo ẹ mọ̀ wọ́n rí iṣẹ́ àlà ọ wà ṣe pé o ti kọ́ dùnú nígbà tó bá rí para rẹ ti wálẹ̀ mọ̀ kí ló ti ẹ̀fà tẹ̀ sílẹ̀ níbi tablet mọ̀ mọ̀ pé hmm, ọ wà ṣiṣẹ́ ìmọ̀ ragolisi náà wálé wọ́n wá o ó ti mọ ibi tí wàhálà ti wọlé àbú muslim ti á rí pé ẹnìkan ti corrupt ìyàwó rẹ̀ ọba tẹwọ́ sọ́dọ̀ ọlọ́run ó ní ìwọ ọlọ́run ẹni tó wá sọ nǹkan bú fún ìyàwó mi tó fẹ́ dalé mi rú ìwọ ọlọ́run àmì bá sọ̀rọ̀ àbá ń fọ́ lójú ẹ lè pé ń pọ̀ ìwọ tó ń dalé ó ń léru <laughs> wàhálà ìsọ́ra rẹ̀ níjẹ́ ọba lọ dalé àfẹ́ ẹni ọlọ́run rú tó bá ṣe náà fílẹ̀ aráka méjì tó bẹ lọ ọ̀rọ̀ rẹ̀ lè dojúrú o ìjàmá ojú obìnrin yẹn fọ́ ojú obìnrin yẹn ṣe kí ni wọ́n padà wá bẹ àbú muslim ni ìyàwó mi ṣe báyìí ṣe wọ́n ní torí ayé la ṣe ń bá wọn khalifa ni torí ayé kọ́ ọmọ bẹ kídìmọ tó ń ṣe fún mi ọmọ gbalada ni ẹlòmí ọmọ bẹ gbogbo orúkọ ìkásọra fún yóò dá lérú o jẹmọ tọba ti ń bá àwọn èèyàn bú rìn ibẹ̀ lẹẹtì máa wo fíìmù ẹyẹ ayé ẹran yóò ṣogbo òbúkọ dúdú Sunday dagboru mọ́ndé ọmọ àdúgbò wáìdí àkóbá gbogbo àwọn eré burúkú tán lẹ fóṣà rẹ̀ àwọn olórí gbogbo tán ti kúnnù òdù wọ́n dalé rẹ rú ẹ sọ́ra fún gbogbo àwọn nǹkan burúkú báyìí a máa dalé rú o ilé yìí ò ní jẹ́lé mùsùlùmí o kò ní jáwò kọ́ sí o jama ara ẹ̀ ní ádámù lè hitma lè zaud kéèyàn ọmọ lè máa ṣe bọ̀ yìí sin ọkọ kéèyàn ọmọ lè máa ṣiṣẹ́ ilé alkiyamu bìlà àmọ́lì lè máa ṣèlè yá sẹ́ẹ̀rí àwọn kan kẹfẹ́ pé wọ́n káwọn èèyàn gbọ́ yẹn ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwọn masahilu kẹfẹ́ pé masahilu fìkì yíyà tábàfẹ́ bí wọn náà fíkìú lódodo ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ̀yàwó ẹ gbọ́ kèé sọ̀ràn yàn kọjá pé ìyàwó rẹ òun ní ọ̀bọ̀ fọṣọ òun ní ọ̀bọ̀ pọ́líṣì bàtà kèé sọ̀ràn yàn nípìnlẹ̀ ṣùgbọ́n ara nǹkan tẹ̀sìn fẹ́ ni tó bá rí bẹ́ẹ̀ tá a bá rọ́kọ̀ ìyàwó tó bá lè kó ìyàwó ẹ̀ lọ́wọ́ torí pé wàhálà ìyàwó mi pọ̀ ọmọ ti bí méje òun ní ọ̀wẹ́ ọmọ méjèèjì ìwọ náà wàá máa kan lọ́wọ́ ó lè wó kí ló fi lè kan lọ́wọ́ pé ọ̀dà màá ra pọ́ńpé máa ń ṣe ìsìnkàn ganu ilé kò ní síbẹ̀ tó ń fa kí ni omi mọ́ sẹ́yìn pé a ti dé wàhálà kù fún báwọn okay ma bọ̀ ra washing machine èmi nìkan lé tí ìyàwó tèmi máa ń lò ní ìsìn gbàmúlẹ̀ pé wàhálà máa fọ́ o ọ̀pọ̀ ọ̀dà èlò rántà twenty thousand ọyọ ìgbà èlò ra washing machine iná fi ń ti wá ní ìsìn mo ti bọ́ wàhálà o machine ni ó o ni ó fọ́ sọ ìwọ fọwọ́ fún ọba nà sá sẹ́yìn fúnra lo ṣùgbọ́n àwọn tó jẹ́yàwó mọ̀ pé kí ìwọ tọkọ rẹ bẹ́ẹ̀ lè pọ́ láṣẹ kó o ṣe nǹkan kan kódà kọ́ mọ̀ jẹ́ ọ̀ràn yàn nù fíkìú ó ti dọ̀ràn yàn lé ọ lórí báyìí máa gbọ́ mi o kèye sọ̀ràn yàn ní káwọn ìyàwó yín kan tọ́jú bàbá àti ìyá yín ẹ lọ gbọ́ yín ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ ìyàwó ṣùgbọ́n máa ní umu ẹ sì ráìsì láàárọ̀ yìí ẹ sì fi ẹja kíkà sí dádì mi lẹ sì lọ gbé fún àwa ń gbé ní muslim

ìtọ́ ń da ọ̀pọ̀lọpọ̀ ẹbí nínú ìyàwó náà ti á gbàhàn fàtàwà kan yí àmọ́ làgídí wọ́n ti lè sọ̀rọ̀ kí mẹ́ládì yìí fọṣọ ọkọ rẹ wá ní ọ̀ràn yẹn bá dádì mi fọṣọ kèé sọ̀rọ̀ yẹn kọ́ bá bàbá rẹ̀ fọṣọ ṣùgbọ́n òun ọ̀ràn yẹn ní kọ́ tẹ̀lé kí ni o àṣẹ rẹ̀ ọ̀wà bá bàbá rẹ̀ fọṣọ ìwọ tó ọjọ́ kan náà ọmọ wa gbìyànjú wàhálà ò ṣe nípa ìyàwó rẹ tí wọn náà fi lè gbádùn rẹ tẹ́ ọmọ wa máa wo àwọn nǹkan ẹ̀dẹ̀kùnwó ló lè ṣe fún bóyá èdè ó fi máa fa nínú kànga pọ́ńpì máa ń ṣe yìí ẹ tàn jẹnẹrétọ̀ tí wọ́n pè ní tiwa twenty four seven ilé èlò àbí náà máa ń lọ gbogbo àwọn táníkà bíi ṣe náà ẹ máa má ṣe kó jẹ àwọn olórí gbogbo kọ́lọ́ sànù wá ń lu ilé èsì ó ti wá jẹnẹrétọ̀ ńlá tẹ́gbọ̀n pọ́ǹpù omi ó ti ra washing machine fún tọ́lọ́ máa ní kẹ́ lówó rẹ̀ lọ́wọ́ ó tún wọ́n kí làwọn nǹkan míì bíyàwó rẹ̀ ní ó sì á máa lagídí àmọ́ wa ó kú mọ̀ pé mi ní ìfara ni ọ́ èmi náà ń gbọ́ wo bí nǹkan ó ṣe ṣe kí ni o bí ó ṣe rọrùn bọ́yọ́ ọmọ márùn-ún lẹ ti bí ẹ̀ sì ti ìròwó ra mọ́tò ṣé ẹ láwọn kan dápẹ́ a máa kà fún wàhálà kèé ṣe wàhálà kọ́ ma máa garùn ibi tọ́lọ̀ ò tí ì gbẹ̀yìn ni wàhálà ẹ ní mọ́tò ẹ sì lọ́mọ ó sì lọ sùkú àrẹ́jì fọ́kadà méjì ẹ mọ̀ bá ń gbọ́mọ méjì ẹ̀yin náà bá ń gbọ́mọ méjì ọkọ̀ ọmọ mélòó jẹ́ kan náà ń kan lọ náà ọmọ ọmọ kan lọ ó ti ṣe rìlífù níyàwó ọkọ̀ ọmọ márùn dání kọ́ ọmọ kó wọn lọ sùkú ó lè mọ̀ rọrùn fún un fọ kẹ̀kẹ́ náà fẹ́ẹ́ o ti fún lówó ẹ̀ ọba yín káwọn ṣùgbọ́n bí tọkọ rẹ̀ bẹ́ẹ̀ lè wá pa láṣẹ nǹkan kan umu ẹ lọ ṣe nǹkan báyìí kódà kọjá pé nǹkan yẹn èyí ṣe ọ̀ràn yẹn ó ti ṣe kí ni o ó ti dọ̀ràn yẹn obìnrin ọmọ ṣe kídìmọ̀ fọkọ ẹ máa dáná oúnjẹ fọkọ rẹ oúnjẹ tó dáa máa bọ́kọ rẹ fọṣọ kọ́ ọba lọ kọ́ ọba pọ́líṣì bàtà rẹ èyí tóun náà bá wá fi kọ́ ọ lọ́wọ́ èyàn ọ̀jẹ̀ internal arrangement family a ọyàtọ̀ sí kíni o family b gbé fún ọ lápẹ̀rẹ̀ ní ìsìn èmi lápẹ̀rẹ̀ ń sìn mi ò máa sọ ọ́fọ̀ kò mọ́ bọ́yà mo máa fọ́ ọ̀rẹ́ mi kan tíyàwó rẹ̀ bá lóyún ilé tí wọ́n ń gbé àáfà ní ọba gbálẹ̀ lẹ́jọ́ ìyàwó ẹ̀ tóyún bá kọ́ dúró sí láàpọ̀ gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ ẹ̀yìn tó bá bẹ̀rẹ̀ ẹ̀yìn oyún ọ̀wálẹ̀ èmi ò sí mọ́ lẹ́gbá àáfà ọ̀rẹ́ mi ṣe kí ni o ọmọ lẹ́gbá ilé tán lọ yá tó bá ti di pé ìyàwó ẹ̀ nílẹ̀ kàn ọ̀sẹ̀ tó bá kàn ìyàwó ẹ̀ ọ̀rẹ́ mi ti jí láti before ṣubú yìí pẹ̀lú torchlight ńlá lọ́wọ́ ó ti gbá kí ni o gbogbo lẹ́lé ìyàwó tèmi wá rí ó ní àáfà sẹ́yìn pé fínà ẹsẹ̀ lóyún ni ẹ̀yin lẹ́mọ̀ bá ń gbálẹ̀ àáfà ó ti mú òdo <laughs> èmi ọmọ ilẹ̀ gbà ọ wá jẹ́ bọ́ọ̀sì nǹkan mi ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ àbúrò mi kan tọmọ ilẹ̀ gbà yọ wàá sọ ọ̀dọ́ wa ní kíni o ọ̀sẹ̀ yìí tilẹ̀ ń kọ̀ sẹ́yìn pé àtijọ́ wà láìsẹ̀ rọ́kọ àtìyàwó tẹ́ ẹ bá jọ ń sọ àsọyé gbogbo tí ń dá wàhálà alẹ̀ kò ní í ṣe kíni o kò ní dá alẹ̀ kọ́ wá mọ̀ rò pé torí pé àfọ̀ ọ̀rẹ́ mi kan gbálẹ̀ ní ọ̀gbálẹ̀ ó lè mọ̀ it may be problem difficult for me mọ̀mọ́ rẹ tẹ́ pé òun ní ọ̀lọ́ gbogbo ìjà àbùyàwó ẹ̀ àáfà yọ ọ̀lọ́ tí ó tó yọ gé tọ́ọ̀sì sí èmi ò sì máa sọ ọ̀lọ́ tí máa lọ sọ yóò jóná ọwọ́ àáfà ẹ mọ̀ bá ń lọ sọ o mo lè bọ́ ọwọ́ ọmọ kí omi kan tí ó wà á lọ náà ṣé tí mò ń sọ yọ ẹjọ́ máa wo bó o lẹ́sẹ̀ máa kọ́ra yín lọ́wọ́ lórí àwọn kan yẹn ṣùgbọ́n kómi wọn mọ̀ pé òun gbọ́dọ̀ máa ṣe kídímà òun gbọ́dọ̀ máa ṣe kí ni o bọ̀ yìí sin ọkọ máa bọ́kọ ẹ dáná máa bá a fọṣọ máa bá a tó bá ta rẹ̀ ṣe tó orí bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ ṣe kọkọ rẹ ó délé kódà kẹni gbc tẹ máa fi inú ilé kẹni air freshener nínú ilé kéèyàn wọnú ilé yín kódà gbígbà tó wà ní small paradise àfà kínú ilé ọmọ dùn wò àfà lára tó tó máa fa kí ilé ọmọ dàrú ádámù tẹ̀sí kóbìnrin ọmọ lè máa sọ̀sọ́ zina obìnrin tó wáyé pé ọ̀bùn ni kì í sọ̀sọ́ wàhálà ọmọ ṣẹlẹ̀ o ìwọ tó ọjà àfà àwọn àníwọ̀ náà máa run o ẹwà bí àfà irun ti kún gbogbo etí àfa ìdọ̀tí ibẹ̀ yọ́fẹ̀ tó ike rọ́ọ̀bù ṣùgbọ́n obìnrin tiẹ̀ máa ń tètè yọ torí àwọn àdámọ́ kan fóbin alákọ̀ọ́kọ́ obìnrin máa ń ṣe haidọ̀ obìnrin dẹ̀ máa ń ṣe ní fas ìwọ obìnrin tó ọba ti jẹ́ pọ́bù ni ọ fámìlì yìí ò lè jọ fámìlì ànábì sallallahu alaihi wasallam ọkọ àtìyàwó ẹ gbọ́dọ̀ máa wà nímọ́tótó ẹ wà ànábì sallallahu alaihi wasallam ẹ ti kàdíìsì tó bá kọ́ wọlé yọ ọ̀jẹ̀ pákó yọ wà kíìsì àwọn ìyàwó ẹ̀ jẹ́mọ̀kìlá ni yóò ṣe yóò ṣe kí ni àwọn àfa ìmáàmù ni ara ikimọ̀ tó wà ń bẹ̀ ànàbí ọ̀fẹ́ fi ẹnu rírùn ọ̀fẹ́ fi kíìsì ìyàwó ẹ̀ àfẹ́ ẹlẹ́nu rírùn ẹlẹ́yà ẹlẹ́nu rírùn fámìlì yìí ò le tó ẹ máa fọnu ẹ máa wẹ̀ irun abíyá yín ẹ̀ níjọ́ máa kókun wèrè irun abẹ́ ẹ̀ níjẹ́ kọ́ dàbí ìgbà téèyàn lè ń bẹ̀ téèyàn gbogbo ilé ìgbé ọmọ wà lábẹ́ bẹ́ẹ̀dì àfọwọ́ asọ̀sọ̀sọ̀sọ̀ tí a mọ̀ rò pé tó òun rò pé àfọwọ́ rò pé òun rò pé òun lè máa kọ̀tínú pẹ̀lú obìnrin ọ̀pọ̀ yìí obìnrin olóòórùn yìí àfáàrí ó tètè tún ó tún lè lọ ta jama obìnrin máa ń ṣe ìmọ́tótó gidi ẹ ti kàdísì yàwó aisha tánàbí lọrin àjò tí yàwó aisha òun fẹ́ tẹ́bẹ́ẹ̀dì fànàbí àwòrán nǹkan ẹlẹ́mìí lọ́wọ́ ṣe kí ni ó ló fi tẹ́bẹ́ẹ̀dì ànàbí wàá rí pé ìwà ìtọ́mọ̀ pé gbogbo àwọn tí bá ń ṣe wí eléyìí wọ́n fìyà jẹ wọ́n lọ́rùn àwọn ìyàwó ànábì wọ́n tẹ bẹ́ẹ̀dì tí gbogbo rẹ̀ ó ṣe niginigi wàhálà ìbò nínú rẹ̀ kó o dé yàrá rẹ̀ báyìí kọ́ ọ fẹ́ yín pé ha masha allah láàkú wáta làbílà ọwọ́ adélé ìgbé ọmọ lẹ́nu ọ̀nà odórí bẹ́ẹ̀dì pátátọ́mọ́ ti tọ̀ sí ó débi pílò èsì kan rí àfà inú ilé òní wúyàn wà ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ẹ̀ mọ̀ tó lé àwọn ọkọ yín ṣe tọ́lẹ́ẹ̀tì ó nìtì kíṣìnì ó dùn rí pálọ̀ bí ìgbà téèyàn wà nínú paradise ni bí kálukú ó ṣe máa ṣe lè wà nìyẹn mọ́ yọ̀bùn ọlọ́run máa fún yín lálàáfíà tẹ́ fi máa ṣe gbogbo eléyìí a gbọ́dọ̀ máa ṣe a máa fa kílẹ̀ ọmọ dàrú jàmọ́ sí tá à ń sọ yàbí òye o manuel jimá kóbìnrin ọmọ ọkọ oorun sẹ́mi pàrántà torí ẹ̀fẹ́ ra wa ká máa gbádùn láàrin ara wa ọ̀nbẹ̀ǹbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí wọ́n ń kọ oorun fọ́kọ wọn èmi láwọn research tí mo ṣe sẹ́ẹ̀rí tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ọkọ oorun ẹ̀yin lẹ wá wàhálà alẹ́ ayé fúnra yín o ọkọ rẹ kí ọ̀sọ́ fà àṣẹ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí working hours wọ́n ti pọ̀ jù sẹ́rẹ́ yìí obìnrin wàhálà tẹ̀ ń ṣe ọlọ́run fẹ́ yín fún un mo ti sọ tàwọn ọkùnrin lẹ́ẹ̀kan o pé irresponsible ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ṣe kí ni o ó contribute torí àwọn ní ọ̀sánwó school fees òun ní ọ̀sánwó ilé òun ní òsè gbá in an ideal Muslim home ọkọ ni ó máa ṣe financial responsibilities ìyẹn ò jẹ́ kí wàhálà ìyàwó ṣe kí ni o kó dínkù tíyàwó bá ń ṣiṣẹ́ tó ní five thousand lóṣù ó ti tó graduate ni ó lọ ṣe part time teaching jọ́ méjì tuesday and wednesday yóò débi iṣẹ́ ní nine yóò dẹ̀ kó bẹ́ẹ̀ ni kí ni o one wọ́n rí pé léyìí àwọn nídìí ẹ̀ wàhálà ìwọ̀n gbà wọ́n sì fún ní kí ni o ten thousand lóṣù as a graduate jọ́ méjì àwọn ọjọ́ márùn yòókù yóò máa Kùránì yóò máa tìláwà yóò mójú táwọn ọmọ yóò máa wọn ọmọ lọ skul yóò fọṣọ àfà yóò fọṣọ ọmọ yóò dáná oúnjẹ òun kó tó sùn wàlẹ́ àlàáfíà ó tó ó ti pìpì àrẹ pé ọkọ mi fẹ́ dé lálẹ́ wàlẹ́ àjọ náà tán bí owó ó ti rómi tóun gan ní ọmọ dọ́gbọ́n ní ọmọ òun gan ní ọmọ romance àfà àfà wàlẹ́ bó ṣe wọ̀ rẹ́ alẹ́ àgbàdùn ara wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí wọ́n ń kọ oorun fámìlì sọ ọmọ tánàbí àsàlám sọ obìnrin tó bá kọ orun mọ̀lẹ́ kọ́ ọmọ sípè fún ni níbòmí àtàtẹ́rìjì à tí ó fi wá padà wá pé àfa ọ̀dà wọn ya ibòmí àtàtúsí bí àtìlẹ̀ ó fi mọ́ látàlẹ́ wọn mọ̀ sípè fún ọ ọwọ́ àlọ́ ńlálàkálà òṣèlú ńlálàkálà ìwọ tí mọ̀lẹ́ kà ń sípè fún ọwọ́ àlọ́ jábọ́ láti kí ni òkòkò house ọkẹ̀ bá rẹnu sọ́kàwé ọba rẹnu ó fún búrẹ́dì èpè mọ̀lẹ́ kàlójú ọmọ ńlálàkálà báwọn ó yẹ kó o fura àwọn obìnrin kọ orun lónìí àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà tá à ń parí lónìí ń about the bush náà eh, ni ẹ máa kọ oorun ah, ẹ kẹ́ ń fún wa nígbó dídí sán kókó gan-an nù obìnrin tí bá ti ń kọ oorun ṣẹ́rí bọ́lọ̀ ń ṣe dán ọkùnrin sexual ọ̀jì tọkùnrin kìí ṣe control ọkùnrin ẹ ṣe nǹkan oṣù kìí ṣe nifas ẹ̀yìn fẹ̀ kan láwọn ọ̀nà kan tó yẹ pé naturally obìnrin bó ṣe wù kọjá pé ó wà sexually inclined tó kò lè tó tọkùnrin ní sẹ̀ríà ò ṣe aláòfẹ́ yìí kẹ́ ẹ fẹ́ kọjá ọkọ kan ẹ lè manage ọkọ kọjá ẹyọ kan wàláì ẹ lè mánéjì ẹ̀ tọ́ bá lọ lè mánéjì ẹ̀ náwó tọkọ kan bá súnmọ́ ọ lónìí kan súnmọ́ ọ ta ló lóyún ta ló gbọ́mọ fún ta ni ó ra nǹkan ọmọ ta ni ó sanwó hospital bọ́lọ̀ ń ṣe dẹ́yìn ọkùnrin kan lè lè mánéjì bó ṣe dá àwa a lè mánéjì ìyàwó mẹ́rin tó bá wá rí bẹ́ẹ̀ ẹyọ kan náà tó rè ń lo tó ń kọ orun fún yìí ó jọkọ ọ̀rẹ́ ọlọ́mọ ṣe sì náà ni gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń kọ orun nǹkan bú ni o ó ti ṣe wàhálà lọ látàárọ̀ wọ́n ti lò ráàkì ṣùkú tó ti ń tíìchì wọ́n bọ̀ wá létòsí ìsìn ó tó délé ọ dáná ó rọ̀mọ̀là ìgbà tí èsè ẹ́ńjìnì lóòótọ́ sí òní rẹ̀ àfa wa dé láì <laughs> dalẹ̀ ah àfẹ́ ẹ̀ka ah alẹ́ òtí rẹ̀yìn látàárọ̀ ah nàìjíríà iṣẹ́ pírọ̀dù méje mọ́ kọ́ńsùkú lónìí mo ti dé mo tó rọ̀mọ̀là wàláyé àfa rẹ̀ ní ọ̀wà sọ́fà pírọ̀dù méje tó kọ́ńsùkú bó ṣe rẹ̀ ọ̀nà ọgbà fáfá rẹ̀ tó o bá ń ṣe nǹkan oṣù ọkọ rẹ ò lè rí òòrẹ kò lè wọnú ara rẹ tó o bá ń ṣe nífàs kò lè wojú ara rẹ despite that à ń pè nǹkankan ní àtẹ̀fíìl ọ̀pọ̀lọpọ̀ fámìlì àgbọ̀yé kí n sọ́ọ́lì tó lẹ́yìn tẹ́ ti má rí lẹ́pọ̀ níbi tí má rí páwọn ọ̀dọ́ ọlọ́pọ̀ ilé sábà sọ àtẹ̀fíìl ọ̀nbẹ́nu fíkì tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ọkọ ò lè wọ ojú ara rẹ̀ ni ó lè gbádùn pẹ̀lú tan rẹ̀ ọkọ lè fi nǹkan ọmọkùnrin sáàrin tan ìyàwó rẹ̀ tí yóò wà máa pírẹ́sì ẹ̀ tí ó fi di pé kí ni o yóò release his sperm yóò wà sexually relieved o ò lè wọ ojú ara ayawe rẹ tó ń ṣe nǹkan oṣù ni o lè gbádùn rẹ nígbà ẹ bá ṣeré ṣeré tẹ ẹ tẹra yín gbá àyà tẹ ẹ ṣe gbogbo ẹ tẹ ẹ jètè ṣe gbogbo ẹ àáfà o sì rò pé àfẹ lọ ṣe ìwọ náà kọ ọkọ rẹ ọ wà bá fi nǹkan tiẹ̀ síbi àárín tán rẹ ẹ wà máa dọ́gbọ́n rẹ bí bàtọ́ jẹ́ pé ọ wà ju lọ ni ọkọ spam o yọ èyí ò dáa mi ìyàwó sí ló fi jọ méje ṣe ni o menstruation má lọ ṣe sinanta ìyàwó rẹ náà ni ọ manage jọmọ sẹńtà ń sọ yàbí òye gbogbo orú àwọn nǹkan báyìí kóbìnrin ọmọ kọ oorun ọmọ ń dá wàhálà alẹ o ọmọ ń dá wàhálà alẹ yọ ọdà lérú o ọkọ ò ní gbà o torí pé ni o ara rẹ ọmọ ṣe gàlìgàlì ara tó ìtòrí ẹfẹ ọ náà nìyẹn jọmọ ẹja gbélé yé ara rẹ alimọnu kóbìnrin ọmọ sèrègùn lórí oore tó bá ṣe fọ́kọ a máa dẹbí ru o pẹ̀nsẹ̀ nígbà tí ìgbà tí irú ẹ̀ máa sábà irú ẹ̀ fẹ̀rẹ̀sẹ̀ nìkan tí mo mọ̀ ẹ̀yin obìnrin ẹ tún ẹ ní ìkíláàs báwa tá a já àfa náà ṣe ní ìkíláàs káṣẹ kan torí ọlọ́run ìyàwó yìí láti sọ pé sponsor àfa tá àfa àfi parí yunifásitì àfa wa parí ọlọ́run ní oríṣẹ́ gidi after some years àfa àfẹ́ fẹ́ yàwó kejì ni wàhálà bá dé ni gbogbo oore tíyàwó ṣe tí wọ́n ti kọ́nú àkáǹtì ẹ̀ àwọn mẹ̀lẹ́kà sì dá petros wọ́n ti dáná san torí oore tó ọba ti ń ṣèrè bò yọ bàjẹ́ ni ìsìnlára nígbà wọn fẹ́ yàwó kejì nígbà tí ń lọ sùkú tèmi ti ń ṣiṣẹ́ sálárì ni mo fi sanwó sùkú bíìsì ẹ̀ e. òun ló fi ráńdà òtù òun la fi ṣe pírójẹ́ẹ̀tì wàláì tálálẹ́bá ni ó dá fún aláàárọ̀ òní jọ́sẹ̀ ẹlẹ́yà ìwò ń tè pé àfà kò sí tó burú bíi bí ìyàwó sponsor ọkọ lọ sí sùkú ṣèbí ìfẹ́ tó wà láàrin lójú òṣè bẹ́ẹ̀ ọba ń sírègùn kéèyàn ọmọ sírègùn yọ ọba aládájẹ kò sì ní jẹ́ fámìlì òtò torí pé ọkọ inú ọmọ bíi pé ah ọwọ́ rẹ̀ ìbí náà lọ́wọ́ yẹpẹrẹ báwọn pé nígbà tẹ ẹrántí ìgbà tẹ ẹ fẹ́ ṣe kínní ìgbà tẹ ẹ fẹ́ ralẹ̀ tó wó lẹ́yìn òpè mi kí mo yá ní fifty thousand kan lọ bá ń sírègùn fọkọ fámìlì rẹ̀ ó dàrú má sírègùn lórí oore tó ṣe bíbẹ̀ ẹ̀kọ́ fámìlì rẹ̀ ó ṣe kínní o yọ ọmọ dàrú ẹjẹ́ aṣọra ara rẹ̀ òun ni àsọdákọ̀ mímọ́ lisa òbídú ní ìdílé yìí kéèyàn máa ṣe sàárà ẹ̀yin omi ẹgbẹ́ àárín yìí o dúkìá ọkọ rẹ ọ̀lẹ́tọ̀ọ́ kó o ṣe sàárà ń bẹ̀ àfi kọ́kọ́ rẹ ó yọ̀ǹda ìtọ́bájá sí pé wọ́n lo ní sálárì rẹ nǹkan rẹ o lè ṣe sàárà ń bẹ̀ wàá kẹ́kọ̀ọ́ máa kárí ọkọ rẹ àlọ́n ṣùgbẹ́ ìtọ́jẹ́ tọkọ o gbọ́dọ̀ ṣe sàárà ń bẹ̀ àfi kọ́kọ́ ó ṣe kí ni o kọ́ yọ̀ǹda lọ́nà wo àáfàá ra ráìsì sílé ráìsì àpò kan ẹ̀dẹ̀ lọ́mọ márùn ráìsì àbùkàn dẹ̀rẹ̀ forty days lẹ́fí máa ń jẹ nígbà pé ráìsì nìkan kẹ́rẹ́ máa jẹ ẹni su ẹlẹ́wà ọ̀rẹ́ rẹ kan bá wá lọ́ bá kó ẹjọ́ ilẹ̀ bá kán wàláì láti jẹ ẹ̀ẹ́dógún làwọn ò ti jẹun àwọn gọ́fúnà stéètì kan ọjọ́ kọ òun lówó oṣù márùn àwọn òrówó ṣiṣẹ́ nǹkan kan dàrú àánú bá sí ọ ọba bọ́nú ilé ọba àwọn aláìsí gbóngbò márùn ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ó pè àáfàá ni sàlámù alaykum àáfàá umu lágbájá wà lọ́dọ̀ mi ń sìn wọ́n ní wọ́n jẹ àwọn lówó wọ́n jẹ ọkọ wọn lówó oṣù márùn-ún àrí nǹkan kan jẹ láti gbọ́ yìí àwọn náà tún rè iṣẹ́ wọn ti dojú rú ẹjọ́ mo fẹ́ yọ ráìsì kóńgò márùn-ún nínú ráìsì àpò kan tẹ́ gbé déǹdé ta ṣé kí n yọ fún wọn àáfàá ni ẹ gbọ́dọ̀ yọ tọ́ ọ bá yọ wàlẹ́ ọ̀daràn wájú ọlọ́run ẹ mọ̀ yọ márùn-ún méjì ni ẹ ṣe kí ni o méjì ni ẹ yọ àyàfi wọ́tọ́kọ̀ rẹ bá ti fún ọ ní general permission pé gbogbo ohun tí ń bára àlẹ́ o èyíkéyìí inú àwọn mùsùlùmí tí ara bá ní tó bá wá nulẹ̀ ẹ̀fún bẹ́ẹ̀ fẹ́ẹ̀ bó ti fọ́n general permission kò ní ìdíkò òpè mọ́ láìsí ti ní bẹ́ẹ̀ ni fún mọ̀ lágbájá wá ń jẹ òní mo fọ́n kóńgò méjì ṣé àgbẹ̀rú ọkọ tóun náà fún ìyàwó general permission kò ní máa rójọ́ wèrè ṣé kọ̀ wáyẹ kẹ́ẹ̀kẹ́ ni àtìlẹ́yìn náà lẹ́ni àwọn ṣe sàárà só ti tán yọ̀ọ́rà náà ni ọlọ́run bọ́ aláṣìírí ju kíni lọ jura wa lọ èyí máa sáré ná dúkìá ọkọ ìtẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ọkẹ máa ṣe ọ máa fi dúkìá ọkọ rẹ ṣe sí ọkọ rẹ gbọdọ fọ yọ̀ǹda o kọ kẹmú òróró o bù fáwọn ọ̀rẹ́ rẹ kẹrosíìnì àwọn àbúrò rẹ wá láti ilé yín o bù fún wa ìkan wá ó rí ndómì ó mu lọ rárá o àáfàá ló ní ndómì ndómì ni fún lówó owó àpò rẹ kọ́ lọ ra bá yọ̀ǹda fún ọ ó ní ṣe bí bàbá àṣàlá káàkiri ẹlòmíín fi nǹkan dúkìá ọkọ rẹ̀ wojú rẹ̀ àwọn tó súnmọ́ ọkọ dẹ̀rẹ̀ ọkọ wà máa blásì bọ̀ bá débi à ìjọ́wò lára ń dómi ìjọ́wò lọ́tán ìjọ́wò lára kẹrosínì ìjọ́wò lọ́tán jẹ̀mọ́ àgbọ́dọ̀ sọ́ra eléyìí wà nù kan tí máa ṣe kíni o tí máa fa wàhálà o. ṣídàtú lè géra kóbìnrin ọmọ ìjọ owó púpọ̀ jù kóbìnrin ọjẹ́ tó ní owó jíjẹ láà púpọ̀ a máa da fámìlì àfáà rí sí ti fóun kọ̀ ọ̀tàn ní ìsìn sẹ́yìn gbígbà mí fóònù èyàn lè mẹ́gbọ̀n tẹ́lẹ̀ kàtọ́kọ́ òfin sí kí ni o spíkà àdúgbà mi kan má fi spíkà kọ́ máa pé àfa àbá rẹ̀ ni <laughs> àkíládé àfa àbá sáré lọ́fẹ́ lọ́ọ̀tọ̀ ọba mú fóònù ọba wùta ni ó pe àfa àtàtà àfa sí kí ni o tá àfa rẹ̀ rìn a sista lágbájá àfa àbọ̀n tẹ́lẹ̀ ta ló gbẹ̀yìn tọ́ni sí tẹ́ rẹ̀ rìn ta ló gbẹ̀yìn tọ́ni sí mo ní ta à kí ló dé wù ó kẹrin ta ló pè yín nà ẹnìkan ló pè mí àní ta ló pè yín sẹ́ tẹ́ ẹ fi rẹ́rìn wèrè tẹ́ ẹ rẹ́rìn ṣe ah, wa ṣe sùúrù ṣèbí sísá kínní kan ni sẹ́yìn àti ẹ̀fẹ́ ra yín ni sẹ́ẹ̀fẹ́ fẹ́ ni ọ̀rẹ́ wa ṣe sùúrù ọ̀rọ̀ àfa rẹ̀ àtòbìnrin kan tí wọ́n jọ ń sọ̀rọ̀ lọ́ba délé àfa àbá sálámà kọ̀bà dáhùn sálámà sẹ́ẹ̀rí ojú kòkòrò wèrè yín èmi ò tí ì dáa tó ọmọ tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ torí pé ó ti pupa sáàfà ah, ah, lóhùn fẹ́ fẹ́ ni obìnrin míì kọ́mọ̀ rò pé pẹ̀lú àfa rẹ̀ ni àfa yóò spáàkì sáàfà sọ fún ọ pé wọn nìkan ló wọ́n fẹ́ nígbà tó jẹ́ pé àfa rẹ̀ so ń sìnà tó bá fẹ́ fẹ́yàwó yóò fẹ́ lánàá kí ni o ṣẹ̀ríà tóbi bá ti lè ń jowú jù a máa dẹbi rú ṣe tí mo sọ yàbí òye ṣẹ̀ríà ò ní ọmọ jowú ọkọ rẹ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ wá fi làákà ìkan bẹ́ẹ̀ yẹn pọkọ rẹ ọ̀fà tó yẹ pé kódà mo mọ àwọn búrọ̀ àti tó yẹ pé ọ̀fà obìnrin ò tó bẹ́ẹ̀ kó súnmọ́ wọn ìyàwó owó ó rí obìnrin kan tó wà fáàrẹ̀ wá báyìí ó sì ó sì ó sì wò látòkè délẹ̀ báyìí lọ́ba wọ́ọ̀sì kí ló dé ibu àwọn tí wọ́n máa gbé kọ́ńtíráàtì fáàfáà rẹ̀ ó lè lé wọn lára ẹ̀ tíjẹ̀ mú yín ò nira obìnrin máa ń fi làákẹ́ ìkúsẹ̀ ní ayé ẹ̀ gbogbo kéèyàn máa jowú tó lágbára jù a máa dẹbi ru o kọjá pé ọwọ́ alẹ́ gbogbo èèyàn lára àfáà rẹ̀ kọ́ ọ má ti rè lé o ti rè á ti ṣe tọ́pẹ́ bá ti rè mẹ́rin náà kí ọ̀fẹ́ obìnrin tó lára wọn ti lé ní twenty ṣé gbogbo wọn náà lọ fẹ́ fẹ́ tán tóbi bá ti lé ní jowú jù yọ ọ̀dà lérú bákan náà sùn máa ṣọ̀rọ̀ máa ṣọ̀rọ̀ ti zawj kéèyàn ọmọ àwọn fámìlì ọkọ kéèyàn ọmọ ìwà burúkú sí wọn a máa dá lérú bá a ṣe ní káàfà rẹ ó ṣe dáadáa sí fámìlì tiẹ̀ ìwọ náà ó ṣe kí ni o ó ṣe dáadáa sí fámìlì tiẹ̀ náà bó o ní wọ́n ṣe expect káàfà rẹ ó ṣe dáadáa sí bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò tiẹ̀ ìwọ wà máa lé àwọn àbúrò tiẹ̀ táwọn àbúrò tiẹ̀ bá wá ní ilé yín ó rò mọ̀lá fún wọn ó ra soft drink fún wọn táwọn àbúrò ọkọ bá wá wá ò ní fún wọn ní pure water ló kéré sóbìnrin ní ọba wọn ọfẹ fámìlì yìí jẹ fámìlì ànábì ọmọ ṣẹlá sáwọn fámìlì rẹ má ya ọkọ rẹ lára àwọn fámìlì rẹ gbogbo eléyìí àgbọ́dọ̀ ṣọ́ra àtàwọn nǹkan míì tásìkò ní sí kí wọn á fa àwọn kankan parí ẹ kí n tó bọ́ síbi solution ṣe rí nú àwọn nǹkan míì táwọn àáfàá ní ká sọ́ra fún tọ́já sí wípé ó máa ń sábà tún fa wàhálà táwọn èèyàn fi làákà ìkan òun ni ọ̀rọ̀ tàá dúdú zaujat ìyàmọ́ ọ̀rọ̀ kí mo bẹ̀ o tàá dúdú zaujat ọ̀rọ̀ tíyàwó bá ti kọjá ẹyọ kan àbọ̀ fẹ́ kọjá maradọ̀ fún ìsìn ṣáàlà ṣe àwa tá a jọkọ àtàwa tá a jẹ́yàwó àwa méjèèjì lábàáwí ọ ń bẹ nínú àáfàá ó já sí pé kò bá fẹ́ fẹ́ ìyàwó kejì àbí kẹta àbí kẹrin àwọn ètò wà nílé yóò máa wá threatening wọn yóò máa dẹ́rùbà wọn yóò máa fara ni wọn yóò change ìṣesí sí wọn yóò máa sọ̀rọ̀ òdì sí wọn ìyẹn wà á jẹ́ káwọn náà ti máa níbẹ̀rù pé ilé ilé ni kinní kan jókòó dèjì anábì sallallahu alaihi wasallam gbogbo ìyàwó tó fẹ́ láyé rẹ̀ kò torí pọ́ fẹ́ fẹ́yàwó kan kọ́ wá change negatively lọ́nà tí ọ̀dà síyàwó mi ànábì òṣè bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam ẹ lọ gbọ́ yé jàmá ànábì ò torí pọ́ fẹ́ fẹ́yàwó kan kọ́ máa sọ fún pé wo wàláhì nígbà máa fẹ́yàwó kejì ojú rẹ̀ ọjà màá pọ́ ti débi wípé ìyọ́ jọ débi pé orí rẹ̀ ó pè ó rí pé wọ́n lọ́mọ bẹ̀ mi màá kókò ńlé fún ẹni tìǹbù ti á máa rò pé hàn kò sì ní ṣeé ṣe yọ wà máa sánà pé tọkọ mi ó fi kókùn òlé fún mi tí ìfi ní gbádùn ọkọ mi ẹ ti rí obe èmi ti rí tó pé ẹni tá àfa rẹ̀ fẹ́ẹ́fẹ́ tó sì ń ṣépè fún lórí fóònù àwọn òbí rí ó fojú sunkún rẹ ni ọ̀rọ̀ rẹ ọ̀dà wù ni tọ́ ọba tó bẹ̀ fẹ́ ọkọ òun gbogbo nǹkan lòun fi bọ̀ ọjà sísà táwọn yìí kọ́ padà fáàfá yẹn o <laughs> àwọn òbí èyí tó ń ṣépè tó bá ọmọ ilé olóògùn tí ó lọ kò sì ní ilé olóògùn tí ó ìwọ sá fẹ́ ọkọ òun wò ẹ ti rí ìtọ́jẹ́ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ iná pé ìyàwó yẹn ìwọ lọ fẹ́ ìwọ lọ fẹ́ fẹ́ àbúlágájá ọ̀pọ̀lọ́ níbi ó tutù bá sí gbogbo èèyàn sísá ọlọ́run tọ́ ní sọ́ni wèrè wàhálà táàbọ̀ fà ní lọ òkú rẹ̀ làwọn òbí rẹ̀ wà á o ti lóyún ná o ti bí ná wọ́n àáfà bọ́mọdé lòun ò ṣe mọ́nu ìwọ obìnrin tó o bá ń ṣe bẹ́ẹ̀ ṣèbọ́mọ nìwọ náà ń bí ilẹ̀ yìí àwọn tí ó ṣẹlẹ̀ sí wọn. ìwọ àfà fìlà àká ìkọ ìsìláàmù yóò ní káfẹ́ kọjá kí ni o ìyàwó kan ṣé tí mò ń sọ yé Islam faramọ́ ká máa ṣe sí náà ẹ mọ̀ sí bọ́lá àgbẹ̀ I do tell Christians Christians are pretenders majority àwọn pásọ àwọn kiri yó mo máa ń sọ fáwọn èèyàn pé tẹ́lẹ̀ bá fẹ́ sọ́kẹ́ ẹ̀yìn kíkí ní sàwọn àfáà wọ́n fẹ́ yàwó méjì mẹ́ta ó lè fà àwọn àfáà wé ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ní eléṣù wàláyì inú mọ́sálásí mo ti ń sọ yìí ìyàwó kan lèmi ní for now mo sì ń plan kejì ọlọ́run kẹ̀ tí ì ṣe kún fáyà kan sí ni wàláì lẹ́yìn ìyàwó kan tí mo fẹ́ hun mi ní sexual intercourse pẹ̀lú obìnrin yìí láyé mi wàláì inú ilé ọlọ́run tí ń fọlọ́run búra jù sọ́ọ̀wà máa fi rú mi wéńdè tó ti ń ṣe sì náà kí mo wá fẹ́ fẹ́ ìyàwó mi ọ̀tọ́ mi pé kí ní kàn mí lójú orí ẹ̀ ti dàrú ni sọ́ọ̀sì èmi tó ń sì náà ni sọ́ọ̀ fẹ́ kí máa ṣe sì náà kí ni tí n bá fìlà kí mo fẹ́ fẹ́ ìyàwó kejì nìkan mi ti pọ́dún méjìlá báyìí ibù kọjá pé mo fẹ́ yàwó lọ́dún yìí ó tọ́ ní mo fẹ́ yàwó mi kí n kọ́dà mo fẹ́ yàwó méjì ní ọdún kí n pọ́blẹ́mù ẹ̀ ṣé kọ̀dá ju kí n máa ṣe sì náà kí lọ ṣùgbọ́n táwọn kẹsàn-án ni pé ìwọ tó fẹ́ fẹ́ yàwó kọjá ẹyọ kan o lọ ṣèwádìí lọ́dọ̀ àwọn àfa àwọn nǹkan wo ló ní bùkátà sí kọ́mọ̀ jẹ́ pé ilé rẹ̀ ọ̀padà dàrú kẹ́yìn ọ̀wà nígbádùn ayé àtọ̀run rẹ̀ kẹgbẹ́ rẹ̀ ọmọ wọ̀njọ́ gbèǹde so ní tó fún wọn jẹ so ọmọ ṣe déédé láàrin wọn so ní sábòsí àwọn táwọn ọkẹ sọ fún ọ nìyẹn so àwọn àfi irú àwọn awébọ́lá àgè tó níyàwó kan lé nígbà òkú attorney general federation abẹ́ẹ̀dì àwébọ́lá àgè ọmọ wọn lọ́sà òkè ẹ wo iye ìyàwó tó kọ́ ọmọ lọ lé wọ́n sì gbéra wọn kírísẹ́nì ẹ máa tara ìyá ìmọ̀ye pásítọ̀ pásítọ̀ tèkó ìyàwó ẹ̀ kò kéde ń jò ní pé ń bá wọn jẹ ọmọ mẹ́mbà chọ́ọ̀chì sàn kéṣìṣì àwọn pásítọ̀ kórìí íńtánẹ́ẹ̀tì ẹ bá máa ka níwùsì ẹ lẹ níyàwó kan lé ẹ̀ ń bá wọn ọlọ́mọ sùn ṣọ́ọ̀ṣì ẹ̀ ń réèpù wọn ẹ máa ní pé wọ́n ní ìdìbàlú ẹni ọlọ́run sẹ́yìnmọ̀ pé lẹ́sùn làwọn eléyìí ṣé ń tọ́ fẹ́ káwọn mùsùlùmí ọmọ ṣe nu ká níyàwó kan lé ká láwọn sísà táwọn bá ṣe sì náà ta àwùsù ní láàyè nínú ṣe ìtọ́ ọ̀rọ̀ rẹ̀ ìwọ́tọ̀ wájú mi àlìjásà kọkọ fẹ́ fẹ́yàwó mi kó mi ó ti overreact ọ̀nọ́mà gẹ́gẹ́ bí èèyàn tó nífẹ̀ẹ́ ọkọ rẹ kó gbóná díẹ̀ lára ẹ react pàápàá kọ́ wá react negatively irú ẹ̀ ní máa dalé rú lọ́nà wo ọkọ ó ti àárẹ̀ ọ sí pé ọ̀fẹ́ kó ṣeé ṣe níjọ́ ọlọ́run bá ní ó ṣeé ṣe tán ọkọ wà bounce back on you ṣé ẹni mo mọ̀ sí fáwọn tó bá jóbin tó bá jẹ́ ìyàwó number one wàláì you have great opportunity wàláì ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín ẹ máa ń misuse ẹ̀ bí n sọ nǹkan kan lónìí mo ti sọ fáwọn obìnrin kan rí nọmba one tọ́ ọ bẹ́ẹ̀ lè jẹ́yàwó nọmba one ẹnu mi gbà gbogbo ìyàwó tọkọ bá fẹ́ lé ọ tọ́ ọ bá maintain standard wàláì wọn àní mẹ́tọ̀ pẹ̀lú ẹ̀ wàláì wọn àní mẹ́tọ̀ pẹ̀lú rẹ̀ ká fáìn jù ọ lọ ká máa ká jẹ́ graduate jù ọ lọ ká kúrà nísorí jù ọ lọ ká máa gbogbo nǹkan jù ọ lọ wọn àní pẹ̀lú standard yẹn so ọmọ secret behind it jẹ́ sọ díẹ̀ fún ọbẹ̀ lónìí number one ìwọ ló ti mọ ọkọ rẹ láti pìlẹ̀ṣẹ̀ ní ayé ó ti mọ ọdún oúnjẹ wo lọ láìkì ọmọ ọdún oúnjẹ wo ni ọ láìkì ọmọ kí ni máa bínú ọmọ kí ni ìbínú ọmọ ọ̀nà wo lọ́gbà láìkì sẹ́ẹ̀sì ọ̀nà wo ni ọ̀gbà láìkì ẹ̀ bó o ló ṣe láìkì ẹ̀ tó bó o ló ṣe láìkì ẹ̀ tó ọmọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ àwọn fámìlì rẹ̀ ìwọ náà kọ́ mọ̀ pẹ̀lú ẹ̀ wàláyé advantage kan ni tó o ti ní ọba àwọn ìyàwó mi tó o bá maintain rẹ̀ tọkọ bá fẹ́ yàwó one million ìwọ ẹjọ́ ga wọn number one number two àwọn ọmọ rẹ ni ọmọ jẹ́ ọ̀gá ṣé tíyàwó kan bá dé lónìí ní ìsìn yọọba sáré dàgbà táwọn ọmọ rẹ kódà kọ́mọ̀ sí ọmọ ọkùnrin nínú ọmọ rẹ pé years ọkọ rẹ fẹ́ yàwó mi ìgbà ọkọ bí ọkùnrin ìgbà tọ́mọ ti ẹ pé forty years ọkùnrin pé kí ni o thirty years sọmọ thirty bó ṣe jọ́pin ìyá lòun ju àǹtí òun forty lọ ni ẹ dá mi yóò lòun ju àǹtí òun lóòótọ́ òun ní ọjà rò lé ṣùgbọ́n ṣé yóò lòun ju àǹtí òun forty lọ ọ̀pọ̀lọpọ̀ yín èrònú jinlẹ̀ àwọn ọmọ rẹ náà ní ọjọ́ lórí àwọn tí ń bọ̀ náà ní jẹ́rú ẹ̀yìn oṣù gan éèjì àwọn tí ń bọ̀ ò lè tó ti ta ni o tàwọn ọmọ rẹ ẹlẹ́kẹta nínú advantage tó o ní ẹ wá nájà ni ọkọ yín lọ́jà tẹ́ ẹ wá ná nígbà tọkọ bá ti á fẹ́ gbogbo yín fátẹ̀kù náà ṣàwá ẹ wà rí bákan náà ọkọ rẹ yóò kọ gbénú sẹ́yìn tí yẹn bá ra aṣọ tuntun bàtà tuntun yóò kọ wọ̀ díẹ̀ tó bá ra fóònù tuntun gbọ̀ bá yá yóò wà di nǹkan kan náà ọwọ́ akù ìwà ẹ ti gbàgbé pàánù bí àṣàlà ìyá wa Aisha bó ṣe jọ́ lọ́mọge tóun ó lóun ò jó owó ìyàwó ànábì kan tó yà wá ta ni o Khadija kí ni Khadija fi ra ìwà níyì ṣùgbọ́n àìléwọ́ ọ̀pọ̀lọpọ̀ yọ wà ní ó ti ọfà react ilé ọ̀wà máa dà wọ̀ ẹ má sọ ìsìláàmù lẹ́nu ẹ má sọ súnà lẹ́nu èèyàn fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin kì í ṣe pọ́blẹ́mù àwa la di pọ́blẹ́mù àwọn bàbá wa lẹ̀ Yorùbá ìsìláàmù kan náà fi ń fẹ́ yàwó abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ yé ni wọn a máa fẹ́ yàwó twenty sixteen ìsìláàmù wa tó rẹguléètì ẹ̀ kọ́mọ kọjá mẹ́rin á lọ́ máa fẹ́ yòókù làlújẹ náà tá a bá náà ní sọ̀rọ̀ fún wa nìkan lọ́kọ̀ rí ó tó fẹ́ ni wọ́n ó tó fọ́ láwọn ọmọge àlùjẹ́ náà sóòtù máa báwọn náà jowú ẹ̀yin tẹ́ wájà àfa ẹ̀yin náà fi làákà ìṣe ọkùnrin náà á ti fẹ́ yàwó yà máa ṣe yọ kò ní mójútó àtàwọn ọmọ ọmọ ìwọ́tọ́ bá ń ṣe bẹ́ẹ̀ náà fámìlì ò lè jẹ́ kúdú bẹ̀rẹ̀ wá sí kò lè àwọn ọmọ ó ṣe sùúrù torí pé bànújẹ́ ni ọmọ ẹjẹ́ fún ọmọ equation wa ṣe kí ni o yóò balance ṣùgbọ́n tí wọn náà bá ti rí àti jù ọkọ rẹ ó rí ọ sọ́ta níjọ́ tó bá ti rí àchífù yóò abandon rẹ sùúrù lájọ máa fi lò sẹ̀mí ayé ṣe wá láti ìfì kẹrẹjọ wọn sábà lónìí rúdanilẹ́kọ̀ọ́ anábìsọ̀ sálà ó ní láyé fúríkù ọ̀gbọ́dọ̀ kórìíra o tí ọ̀tí ọlọ́run lára ìyàwó rẹ kò so bí náà tọ́jẹ́ pé hundred percent aburú ni ó tó rí nǹkan mìíràn da lára rẹ bọ́ bá tiẹ̀ ṣe jọ́ tó yọ olówó tó yọ ní one thousand náà ìjọ tó tiẹ̀ jẹ́ wò ìjọ tó fún ọ tí wòyún bí ṣe ń ọmọ rẹ nílànà Islam wòyún bí gbé ilé rúùmù ilé náà wòyún náà bí ṣe ń àti sáfẹ́ẹ̀tì tó ń rà fún wòyún mọ́lá ìwọ tó jẹ́yàwó àáfà rẹ ní òòlù jẹ́ hundred percent bad wojọ́ tó ìjọ́ tó ṣe bẹ̀ tọ́ra adìẹ wálé <laughs> tẹ́ ẹ fàdìẹ ṣe ìtúnu àwẹ̀ wòyún mọ́lá ìjọ́ tó sanwó sukùl fíìsì àwọn ọmọ tí wọ́n lọ́mọ sùkùl wòyún mọ́lá àjọmọ̀ ìwò kan mọ́ra wa la níparí gbogbo àwọn tá a wá sọ yìí ìdàkejì rẹ̀ òun náà ni ọmọ jẹ́ solution àwọn nǹkan táwọn àáfà láwà mójútó ah jama kí n tó lọ torí ọlọ inú mi ló dé fi mọ́ sí àwọn kan yìí ẹ jẹ́ sáré sọ àwọn pọ́ìntì mẹ́ta mẹ́rin ṣé ẹ wá rí inú àwọn external forces àwọn nǹkan tí máa da family rú pọ̀ alákọ̀ọ́kọ́ àlọ́ sọ̀rọ̀ àwọn ẹbí ẹbí wo ẹbí ọkọ àbẹ̀bí ìyàwó wọn a máa da family rú bàbá ọkọ bàbá ìyàwó ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n ìyàwó bàbá ìyàwó bàbá ọkọ àbúrò nǹkan kan wọn a máa da family rú o ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ àtìyàwó ẹ jẹ́ kó rí yín ó pé o èmi mi ò kì í lísìsì ẹjọ́ ọ̀yà látẹnu àbúrò mi against ìyàwó mi èmi mi ò kì í lísì sí ẹjọ́ ọ̀sẹ̀ látẹnu ìyàwó mi against àwọn àbúrò mi ilé dádì mi mo gbé for complete ten years lẹ́yìn ìgbà tí mo má rí kí n tó lọ gbalé recently nítorí pé yàrá tí mò ń lò tẹ́mi lọ́rùn mọ́ lọ́jọ́ ń lọ gba flat for convenience sake gbogbo ọdún tí mo gbé nílé bàbá mi ìyàwó mi family mi jàre èmi náà sì bá wọn jàre mo kí kálukú wọ̀ ni obìnrin ọmọ tó jọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọpọlọ rẹ̀ wọ́n ti kó lọ kò tó dèrí ọtí omi máa tọjọ́ wèrè àfa àtẹ̀bárí lónìí gbà tẹ̀sí lé àbúrò yín bó ṣe lọ bí kẹrosíìnì nù ọba ti gbọdọ̀ òun lónìí ọba fẹ́ máa dàlé mi lórí ọfẹ́ ó débi kẹrosíìnì padà màá wá nǹkan tí màá ṣe sí i yọ sọ̀nsọ̀ bíi kọ́ ọ̀rákùrò rẹ kọ́ sáládà lórí ọba pàbúrò rẹ nítorí ìyàwó oríire òpin náà èyí ò ní ọmọ ṣàtúnṣe o kí ló dé tọ́wá lórí kẹrosíìnì kò dá yín náà lójú sáwọn ẹ̀rọ àti sùúrù ṣe ogun kan ó ní láyé ẹ̀kọ́ tó o bá ti lé láyé ẹ̀ yọ̀nà sọ fún mẹ́mi yín wàláì tó bá rí bọ̀ dà torí ìyàwó wàláì náà wà lálì mi wọ́n tó wá fún mi lẹ́gba àbúrò rẹ̀ ń táyé ìparẹ́ ọ̀tá ni ọmọ jẹ́ fún ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kọ̀ lọ́pọlọ yẹn ìgbà míì ìwọ tó ọjọ́ ìyàwó náà àwọn àbúrò tiẹ̀ náà máa ń wálé yín wọ́n máa wá tọ́jú àwọn àbúrò ọkọ rẹ̀ láì tẹ́ ẹ lè yí àbúrò ọkọ yóò ti ẹ̀rí yóò sì máa fojú burúkú wọ̀nyàn ìjọ kan lọ́dọ̀ lè wọ́n sọ pé àwọn àwọn àjẹ oúnjẹ yín ní ìsìn ó lè ọ̀yà ṣe bí ẹ̀kọ́ ọ̀gbọ́ àwọn ará àta máa dá lérú ìyá ọkọ bàbá ọkọ wọn a máa dá lérú àwa ti rírú ẹ̀ táfi léyàwó lọ wọ́pọ̀lọpọ̀ ọkọ náà ní láàkà ìpàápàá ọmọ ń ṣẹlẹ̀ níbi tí kò gbogbo ìyàwó ni ọmọ rí ó ṣe ń jẹ ráìsì tó gbé fún mi ó ní òkúta ẹwà tó ṣe kò sépo ń bẹ́ẹ̀ ọ̀hún wàá fi ó fi ìyàwó ẹ̀ irú rọ́bìṣì wọn nìyẹn ó sì lè máa ṣe ẹ̀wà tó lókúta fún mọ́mí mi tó lè ṣe fún rẹ báyẹn ìyàwó ọpọlọ rẹ ò tí ì tó fẹ́ yàwó yàwó méjì ló ní ìyá rẹ ta ni o ìyàwó làákà èmi tó o bá ti wàláhì tó bá ti rí ìyá rẹ̀ inú rẹ̀ ò dùn ọ̀tá ni ó rí ìyá rẹ̀ sí tó fẹ́ da fámìlì òun rí. bàbá ọkọ ń gbà mí ó lè wálé irú ìyàwó wèrè wo lọ́fẹ́ òun níṣẹ́jú márùn-ún tí mo dé èké bomi fún mi ó ń kí mi gángan kò tiẹ̀ lè wá kúnlẹ̀ ìwọ́dẹ̀ ti gbọ́ yé pé inú mọ́sáàbù yín kákúnlẹ̀ ò ṣe kí ni o kò bá súnà mọ́ ọ̀bàbà rẹ̀ pé olórí gbogbo ìyàwó yẹn fíjẹ́ máa ń ṣe nù ah, bó ṣe máa gbẹlẹ̀ bàbá rẹ̀ ó tó lálẹ́ gbé mọ́ ọ̀rọ̀ bó ti fún ọ lẹ́fọ̀ọ́ jẹ́ bàbá rẹ̀ ó tó lálẹ́ ẹ̀ ọmọ bó ṣe fi làákà ìdìfẹ́ǹdì ẹ̀ díẹ̀ lábalẹ̀ láti pẹ̀lẹ́ sìn ètò bá rí pé ọmọlúàbí ni ọmọ ìyàwó ẹ̀ sọ dáàdì láti wá ẹ̀ ti máa fún lónìí ò ní sọ́nsọ̀ pé ẹ̀yin náà ṣe à ń ṣe báwọn sọ yẹ kí dáàdì ní ọpẹ́kẹ́ tó fún ọ lómi àáfà ilé rẹ̀ ọ́ dànù ara àwọn tí máa wá láti tanu ó lè jẹ́ ní fámìlì ìyàwó àti fámìlì ọkọ àwọn ẹbí tó súnmọ́ yín wọn a máa dẹbi rú ẹ sọ̀rọ̀ ẹlẹ́kejì íńtánẹ́ẹ̀tì ara àwọn amúrò ayé ànábì kò sí íńtánẹ́ẹ̀tì o ọ̀pọ̀lọpọ̀ fámílì lónìí wàláì mọ́ máa tọ́mọ̀ mọ̀ yọ mẹ́mórí orí fóònù ìyàwó ẹ̀ torí pé ìyàwó ẹ̀ ń chat pẹ̀lú àwọn kan lórí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn ìgbà tó ti wọlé ọkọ tó jẹ́ kọ́rọ̀ ni pé nígbà tó sórí ta sọ pé láwọn aburú ọwọ́ pé àáfàá fẹ́ ọmọ obìnrin wọn lẹ́ni tí ò ṣe sì mọ́ rí àáfàá ní ká ní ìbá ṣe pé mo bá lóbi ni ìbá máa rò pé àbó ti lọ́kọ rí kí ló dẹ̀ fà àwọn ọmọ tó jẹ́ kó ti wà addicted má Facebook má togo má WhatsApp ni àáfàá wa gba fóònù rẹ̀ wọ́n wá change wọ́n wá change gbogbo connection rẹ̀ torí tiẹ̀ náà bá pé kódà kọ́ ọmọ tí ìwọlé ọkọ̀ gan ṣé Islam faramọ́ kọ́ ọmọ ìṣáàtì pẹ̀lú ọkùnrin tí èsì kan àwọn èèyàn ti dorí mú lórí íńtánẹ́ẹ̀tì o wọ́n mọ̀ wọ́n sẹ́ndì picture síra wọn wọ́n mọ̀ sẹ́ndì voice message síra wọn wọ́n mọ̀ síra dáadáa lórí internet yóò dálé yín rú ẹ tọ́ láwọn ìyàwó mi náà ti wọlé ọkọ tá ń sọ fún ọkọ fine yóò wà gbé picture rẹ̀ sórí facebook yóò gbé sórí whatsapp yóò ṣe profile picture àwọn kan mọ̀ wá tẹ you are beautiful you are quick you are angel you are this call sign secretary you on saturday ìwọ nìkan lọ́wọ́ adá sátidé ọlọ́wọ́ ní sẹ́mọ́ ìwọ nìkan lọ́wọ́ àfojúsí sátidé dá àwọn kan mọ̀ wá tàn jẹ mọ́ da fámílì ẹ̀rú dandan kọ́ ni kò lo íńtánẹ́ẹ̀tì tó o bá ní kó fẹ́ lo íńtánẹ́ẹ̀tì lò pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run o fẹ́ sáàtì fún news o kà lórí nẹ́ẹ̀tì ọláwọn fámìlì tó wà lọ́sáìdì nàìjíríà ọláwọn tó wà nàìjíríà kẹ́ ẹ máa fowó pè ó ṣe kí ni o ó wà expensive irú ẹ tí bá ń lo whatsapp ní ìsìn whatsapp kọlù wà tẹ́ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ eh, facebook messenger kọlù wà tẹ́ mọ̀ sọ̀rọ̀ irú whatsapp ní ìsìn lè send the voice message tẹ́ pé mo ní ni o ẹkùjọ́ mẹ́ta o gbogbo ilé ń kọ́ o kì í kí ni o yóò tún reply láti dé kọ́ọ̀sì gbogbo eléyìí ò àwọn tọ́jẹ́ fámìlì rẹ àwọn ọ̀rẹ́ rẹ lóbi àáfà àkàntẹ́ ẹjọ́ ṣe mss sùkúnbẹ̀ wà ní campus òun ní pro ìwà àtẹ́jà sọ̀rọ̀ ah kúrò kínní ah bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ wá ń fura ìwà àti ẹ̀dójọ́ ń chaàtì lẹ́wà ilẹ̀ tó ń sàwàdà àdèkéné kan kọ̀sọ́ ọkọ̀ rẹ orí rẹ ó sùpáàkì o íńtánẹ́ẹ̀tì dàlérú máa gbé píṣọ orí ibú máa bọ́kùn ọlọ́kùnrin sọ̀rọ̀ kẹ́ ẹ máa ẹ̀chẹ́ǹjì àwọn nǹkan tó súnmọ́ rọ̀ ọ̀fẹ́ ẹ máa sẹ́ǹdì ìjà káàdì síra yín àáfà ìwọ tó bá ti níyàwó ìwọ tó bá ti wọlé ọkọ gbọ́dọ̀ wà decent bó o ti wọlé ọkọ náà gbọ́dọ̀ decent ọ̀dàlérú lónìí àáfà ọ̀pọ̀lọpọ̀ ọkọ kò trọ́ọ̀sì ìyàwó mọ́ torí àwọn dé lórí text message orí fóònù tọ́ba rí bẹ́ẹ̀ nìkan text orí ibùsùn ọ block line rẹ̀ kí kọ́mọ̀ lè pè ọ́ wọlé mọ́ bóyá nìkan tó tẹ̀sí lóhùn fẹ́ẹ́ fi ọ rí gan ni ìwọ náà tó wá ń bá exchange kìíní ajẹ́pà ìsàn bẹ́lẹ́mì rẹ nu ọ̀ndàlérú àfa àlàfíàmù lè máa jìnnà àwọn fíìmù bútà ń wò ní ilé ọ̀ndàlérú o ó ti wẹ̀yẹ ayé tẹ́yẹ kan bá kọ̀ lójú wíńdò ó làfà wà láì ní ìsọ̀mọ̀júmọ́ ẹyẹ kan kọ̀ lójú wíńdò tó ló ti wọ́ kẹsẹ̀ ti ẹ̀yẹ ayé ó rálàǹgbà tó jábọ́ ó rálàǹgbà ayé lélẹ́yìí ó rí ọmọ ilé lẹ́gbẹ̀ẹ́ wíńdò ó lọ́mọ ilé ayé rè ó rí ẹ̀fọn ẹ̀fọn ayé torí eré burúkú àwọn fíìmù tó ti wò ó da lérú àkídó ọba dàrú ìtọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ̀yin tẹ́ ẹ jọ́kọ̀ ìyàwó ẹ sọ́ra o ẹ sọ́ra ẹ mọ̀ tẹ́ ẹ ti lọ bí iṣẹ́ awon àwọn ìyàwó yín wọ́n ti tan jẹnẹrétọ̀ wọ́n ti lọ gba kẹsẹ́ẹ̀tì ní fíìmù wọ́n gba hundred naira wọ́n kí ni wò bẹ́ẹ̀ ní tí ọba yìí máa ń rẹ̀ jẹ́ ẹ sọ́ra àṣíhìrù àṣíkíní o ọlọ́nkọlá fámílì wa o àwọn nǹkan míì máa dalẹ̀ ewu tó jẹ́ pé àṣàṣì ni ìdán burúkú ni yòfárì kú nàbí ìbẹ́ ìnà ìmọ̀rí wọ̀sọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká ìdán fámílì wa jẹ́mọ́ ẹ̀ láì tí bàárín o wà láì àwọn èèyàn ń sadán náà níbi ní tí mò ń sọ yé mi pẹ̀lú wọn bá pàwọn aṣerú bí àtàwọn kankan kan àwọn èèyàn ń da fámìlì rú o wọn a máa dàrú gidi tí wọ́n kọ̀yìn ọkọ àtìyàwó tẹ́ẹ̀mọ̀ misbehave test lọ́ọ̀fọ̀ ara yín tẹ́lẹ̀ idán burúkú ni láti sọ wípé gbogbo ilé mùsùlùmí ẹ máa ṣàṣkárù bẹ́ẹ̀ àárọ̀ ẹ ṣàṣkárù àárọ̀ káwọn mọ́tò jáde ẹ ṣàṣkárù ìrọ̀lẹ́ málẹ́ ẹ ṣàṣkárù ẹ máa ṣe tàájùdù lé yín ẹ máa gbàwẹ̀ monday thursday ẹ máa kàkàfì jọ jímọ̀ ẹ máa rántí ọlọ́run ẹ máa tabakọ́ra jọ́kẹta jọ́kẹta ẹ máa play kùránì nínú ilé yín àwọn èèyàn ń sa idán lónìí wọ́n ń rán àjànú sáwọn èèyàn wọ́n ń ṣe àṣàṣì tíyàwó ọmọ misbehave tọkọ ọmọ misbehave tójú rẹ̀ ó lo òkè bíi kọ́ fọ́yàwó létí bíi kọ́ sáyàwó ládàá tí wọ́n dàrin wọn rú tọ́rọ̀ wọn ò ní yéra wọn mọ́ ṣùgbọ́n wọn náà so súnmọ́ lọ́run ṣèbílẹ̀ olóògùn ni wọn náà ń lọ sọ́ǹsà skaru sọ́ǹkà kùránì sọ́ǹsà dùà sóun ṣe náà fílà òru sóun bá wẹ súnà gbogbo àwọn agbára nù tó ọba ti ń ṣe ẹ ń bá fẹ́ sàṣì ẹbí yín bí ìgbà téèyàn gba transformer mọ́ ni wọ́n ò jóná ni ọlọ́run má jẹ́ kéte èso ọjọ́ lórí wa o ní ìparí gbogbo tá a wá sọ yìí àwọn nǹkan tá a mójútó alákọ̀ọ́kọ́ ń bẹ̀ asọ́búrù ká ṣe sùúrù tó pọ̀ atọ́kọ àtìyàwó sùúrù dọ́wọ́ wa só ti yé àlàáfù wà sọ́fù ká máa lámòjú kú o àwa náà ń sẹ́lọ́n ọlọ́run ṣe kí ni o ó máa ń forí jì wá tẹ́ ẹ bá ti ṣẹra yín ètẹ́ ìfi máa wá dínú kúkúkú àáfà ìtẹ̀ṣe tó dùn mèrè ẹlẹ́yà ìtẹ̀ṣe tó dùn mèrè ẹ máa parí ẹ̀ ẹ sì máa lámòjú kúrò fúnra yín tó bá ti di pé lànà ìsọ̀bẹ́ ẹ̀ gbọ́dọ̀ máa yọdì kọjá ajọ́ mẹ́ta ẹ̀ ń bá yọdì kọjá ajọ́ mẹ́ta fàmáta dákàlà náà rọ̀ àdìsí àbúdáwúdà ẹ̀ ń bẹ́ ilé bọ́kọ àbíyàwó ẹ̀ yọdì kọjá ajọ́ mẹ́ta tó wá kú gbogbo rẹ̀ wéṣì àwẹ̀ rẹ̀ wéṣì o ànábì ló ń tọ̀ ọ́ wọ̀ náà ọlọ́run mẹ́jẹ̀ àwọ̀ náà o àtẹ̀yìn tẹ́ ẹjọ́ kọ ìyàwó kálukọ́ máa sojúṣe rẹ̀ ọkọ sojúṣe rẹ̀ náwó láwọn fámílì ẹ̀ lórí máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyàwó náà sojúṣe rẹ̀ bákan náà ara ẹ̀ ní ká ní àwọn ahilaku zikir walmoizọ àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wáàsí kọ́ máa wà ní ilé wa àwọn ìtàwọn afẹ́ ní ọlọ́run tán ṣe é nù gbòòrò ká máa lọ ká máa kọ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn káwọn ọmọ wa ìyàwó wa kán nílé ẹ̀kọ́ tí wọ́n ti lọ máa kọ́ ń pa atọ́ ara tí ò ní jẹ́ bí wọ́n dàrú òun ni bákan náà kájìnà sí kíni o asidikọ ọsọ àwọn ọ̀rẹ́ ẹbú má bá yàn bú rìn kí ẹbí rẹ wọn bá ṣe kíni o kọ má bá dàrú bákan náà kálásìkò tá a máa lò pẹ̀lú àwọn ẹbí wa ká máa jíròrò pẹ̀lú àwọn ẹbí wa lórí àlámọ̀rí ká máa dábàá dáadáa síra wa ká máa kúnra wa lọ́wọ́ nígbà tí ṣòro bá dé kọ́mọ̀dé pé nígbà ṣòro bá dé ìgídá ẹyẹ ṣe kíni o ẹyẹ fò ṣe wá rí nǹkan tí màá fi kún òun ni pé àtọkọ àtìyàwó ẹ máa ṣe àwọn nǹkan kan papọ̀ ní jàmá ká máa ṣe kí ni o ká máa ṣe àwọn nǹkan kan papọ̀ ní jàmá ṣe ráwọn nǹkan yẹn wọ́n ti gbà kó wa alákọ̀ọ́kọ́ ẹ máa jẹun papọ̀ ìbéèrè gbogbo ata wà ń bì wàhálà ẹ̀ mọ̀jà first week tá a fẹ́ yàwó àwa àtìyàwó wa à ń jẹun papọ̀ àbá àjẹun papọ̀ sẹ́yìn pé náà máa ṣe wọ́n gbò oúnjẹ wá àjọ máa jẹ́ ràìgbà ràìgbàlẹ̀ ràìgẹ́lẹ̀ kan rántí ìbéèrè wà lẹ́ẹ̀mẹ́jà àpàrọ̀ ìjọ wo ni wà àtìyàwó rẹ ti jẹun papọ̀ kẹ́yìn ìjà bẹ̀rẹ̀ àwa yóò lọ́sẹ̀ yìí ẹni tó bá jẹ́ pé òun àtìyàwó ń jẹ papọ̀ Monday Sunday tá à ń sọ̀rọ̀ yìí ẹni bá jẹ́ pé Monday dòní Sunday òun àtìyàwó ẹ̀ ń jẹ ẹ̀yin sọ́dà yín lójú bẹ̀ lójú one two three four nínú àwọn tá súnmọ́ bíi hundred adéyàn jẹ́mọ́ ọlọ́run forí jì ní irú tá a ṣe lọ́sẹ̀ àkọ́kọ́ nìka yìí ìwọ tó ọjọ́yàwó náà ṣe láwọn tó yẹ obìnrin ó tọkọ rẹ bá jẹ́ pẹ́ntì máa pẹ́ wọlé bá lè máa ṣe sùúrù dé nígbà ọba àjọjọ ní kọ́ ọmọ ti jẹun ó dé oṣù gbàmọ́ làkàlẹ̀ ẹjọ́ ń jẹ ẹ̀wà àti búrẹ́dì ẹjọ́ ń jẹ wàhálà ìbò nífẹ̀ẹ́ yóò ṣe ní máa lékún bákan náà ẹjọ́ máa sùn papọ̀ lórí ibùsùn kan náà kọ́mọ̀ jẹ́ pé ẹ máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa fara rora a máa léfẹ̀ẹ́ kún lára rẹ̀ ẹjọ́ máa wẹ̀ papọ̀ nílé ìwẹ̀ ta ló ń báyàwó ẹ̀wẹ̀ nù wá ń bì anábì sọ́lá ẹ ti gbàgbé àdíìsì òun àti yàwó Aisha àjọmọ ẹ̀wẹ̀ òun àti Umu Salama òun àtàwọn ìyàwó ẹjọ máa ń ara tó jẹ́ pé Ọlọ́run bò aláṣìírí sẹ́ẹ̀rí tó dáa jù òun ni kéèyàn ọmọ gbé bí ilé fúláàtì tọ́lọ́run bá bò rí kò ní dàbí ilé ìwọ àti rẹ ẹjọ ṣe súnà tán lọ wẹ ẹjọ ṣe kíni o ẹjọ lọ wẹ sọ yé wẹ àáfàá múra ọ̀nà ọbí iṣẹ́ ìyàwó náà múra kẹsìjọ kó léèwẹ̀ wà láìka ẹjọ ànábì òtún máa báwọn ìyàwó ẹ̀ta gé nínú léèwẹ̀ ṣé tí mò ẹjọ máa wẹ̀ papọ̀ kí ló burú ń bẹ́ẹ̀ àáfàá fẹ́ abíyá ó fún ìyàwó bá a fá kíni o abíyá ọ̀tọ̀ abíyá kíni o ó sì ìyàwó bá a gé ìwọ náà rẹ gé abíyá wàhálà ìníjọ́ mi ìgbà tẹ́ ẹ̀bà lánìyàn pé ẹ ṣe súnà ìjọba ibi ọba ti ń báyàwó rẹ fáwọn abẹ́ lọ́ọ̀bà rí pé ara mọ̀ ń ṣe kinní kan ìyàwó náà làwọn ẹ̀dínwó mọ̀ ń ṣe bákan ẹ̀bà tó ṣiṣẹ́ ń jọ náà irú iṣẹ́ àlùbáríkà máa ń gùn gbogbo orú àwọn nǹkan ẹrù fáwọn kẹrìbì lónìí ẹrù fáwọn èbó lónìí àwa mùsùlùmí la ní kẹ́ ẹ bára yín ṣe rú eléyìí o jàmá kí ló burú bẹ́ẹ̀ gbogbo orú àwọn nǹkan yẹn ìní máa ń jẹ́ kéèyàn ò mí ṣe ara wọn níjọ́ téèyàn bá sí ilé ẹlòmíì ìbá àmọ́ sí ilé fọ́dún kan ìyàwó rẹ̀ lé míìsì ẹ̀ wàhálà ìyàwó rẹ̀ ń wẹ̀ yọ ọ̀ràn tí rẹ̀ pé ah àfọ́ òsì ilé abẹ̀jọ́ máa ń wẹ̀ ní ìyàwó rẹ̀ fẹ́ gé ìkànnà ah kódà ìwọ tó ọba máa rán tú máa báyàwó rẹ túrú tó bá fẹ́ di irun. gbogbo àwọn nǹkan ìwà aláìkẹ́ ṣe ìranù ìranù lẹ́pẹ́ yọ́ọ́ máa léfẹ̀ẹ́ kún ọlọ́run jẹ́kẹ́ bí ìwà ó tòrò subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asirat salamu alaykum wa rahmatulahi wa barakatuh.